pẹ̀lú ìjẹ́ mùsùlùmí èyí tí kò rújú rárá bó ti ilẹ̀ kó ma kò dàrú kò sì sí iye méjì ń bẹ fún gbogbo ẹni tọ́lọ́wọ́n bá bá yọ̀ǹda mímọ̀ àti òye fún wípé ìjẹ́ mùsùlùmí wa ara àdẹ̀rà ọlọ́run àánú ọlọ́run ni kìí ṣe mímọ̀ ṣe wà àyà kùránì tó bá jẹ́ tọrọ ọmọ ńlá mọ́lẹ̀ kàdáàlìkà kúntùm ní kọ́bì wọ́n sọ abáàlọ́lọ́run bá sọ̀rọ̀ nípa àwọn mushrikun àwọn ẹlẹ́bọ ṣe bíbẹ̀yìn náà ṣe rí tẹ́lẹ̀ nù ṣé muslim làbúbákiri gbà wọn bìí bàbá rẹ̀ àbúkù hafa ṣé muslim ni ṣé bí abubakar sí ní islam Umar ibn al-Khattab aliwa muslimun qabila bí isati nabiyyi sallallahu alaihi wasallam la wa kada sa'ira as-sahaba bẹ́ẹ̀ ni gbogbo àwọn anábì gangan ọlọ́ni inú wa dóha wà layli ìdà sájá máa wà da'aka rabbuka wà máa qala ọlọ́tí fi sọ́lọ̀ fi sọ pé alam alam ọlọ́ni máa wà da'aka rabbuka máa qala wà lal akhiratu khairu laka minal ula wà la sawfa yu'tika rabbuka fatarda títí hmm? tọ́lọ̀ fi sọ wà ọlọ́ni mi fẹ́ tí kú mọ̀ káyà lẹ́ni fàhádà ọ̀wájàdá kan bọ́ọ̀lán fa anábì lọ́lọ́run bá sọ̀rọ̀ fa tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan kó tó di pé aránṣẹ́ sí ọ jìbìrì ìránṣẹ́ sí ẹ ọ̀nà yẹn náà ò mọ̀ sábà ń Rasul sallallahu alaihi wa alihi wasallam anábì sallallahu alaihi wasallam wà ní àwọn tó ṣe gbé àwọn tí wọ́n wà lórí ẹ̀sìn ànábì Ibrahim Hanif wọ́n mọ ọlọ́run lọ́kàn àmọ́ gbogbo àwọn ṣẹ̀ríà báàgì lògbèsí ayé òun kọ́ fàhádà látara bẹ́ ọlọ́run ló fi mọ̀nà tó ààrùn pé kó fọ́nà màwà yòókù Allahu a'lamu àìsù yẹ́jì alú risalata ọlọ́run ló ní mọ̀ jùlọ nípa kíni nípa ibi tó máa ń fi ìránṣẹ́ ìjẹ́jìṣẹ́ rẹ̀ sí rìsáàlà iṣẹ́ tọ́lọ́run ọlọ́run ló máa fi tí máa fi iṣẹ́ gangan Allah yastafi minal malaikati rusulan wa minan nas suratul hajj ọlọ́run ní máa ṣẹ̀ṣà òun máa yàn nínú àwọn màláíkà àwọn tí ó ń jẹ́ òjìṣẹ́ níbẹ̀ wàmílẹ̀ nurse àti ní àwọn ọmọ ènìyàn so ẹ̀fì rí pé nígbẹ̀yìngbẹ̀yìn náà kí ni gbólóhùn tá a sọ náà ọgbà àlìjẹ́nà kọ́lọ́n jẹ́ kí mi àti ẹjọ́ ọmọ àlìjẹ́nà mọ́jà akọwọ́ náà ká tó wà àlìjẹ́nà kí ni gbólóhùn náà alhamdulillah alladhi hada wa ma kunna linahtadiya lawla èyí ògo fún alẹ́dì ẹni tó ṣe pé hadana lè hada hadana ó fi mọ̀ wá hada ilé òun islam wa ma kunna lè náà tàdíyà a lè dá ọ̀nà yẹn mọ̀ fúnra wa láúlá an hadana lọ bọ́lọ̀ fún rẹ̀ bá fọ́nà mọ̀ wá hmm? ti min Allah innaka man habab walakinna Allah yahdi man ó lè fẹ́ tó wù ọ mọ́nà rẹ̀ ànábì ọlọ́run ní máa ń fi ẹn tó bá wù mọ́nà eléyìí ò takò áyà tọ́lọ́run sọ pé innaka la tahdi ila siratil mustaqim ìrẹ́ ànábì olùfin ní mọ̀nà ojú hidayatan anna hidayata hidayatan mẹ́ta wọ́n ní ìdáyà taari yẹn méjì ni ìmọ̀nà méjì ni alákọ̀ọ́kọ́ ni ìdáyà tó lè irishad ìdáyà tó lè irishad àwọn kú ìdáyà tó dáwàtí wà irishad ìdáyà tó dáwàtí wà irishad wàtsáníyà hidaya kíni hidayatu taufik hidayatu at-taufik imana meji ni alákọ̀ọ́kọ́ ni ìmọ̀nà ká pé èèyàn sójú ọ̀nà ká sì jù níwé ká pé èèyàn sí kíni ojú ọ̀nà ká sì júwe ọ̀nà yẹn fún wá ṣe Islam Islam ló jẹ́ ká sin ọlọ́run ọba nítòótọ́ láì ní pa nǹkan kan pọ̀ mọ́lọ̀ nínú ìjọsìn olójẹ́ ká dọ́lọ̀ gangan mọ̀ lódodo láì ní gbé ìjọsìn fún ẹ̀dá mi àpé àtúnwá júwe fún ṣùgbọ́n ṣé yóò gbà bí ò ní gbà tá lè fọwọ́ ẹ̀sùn yà ànábì Nuhu àlé ìsọ̀lá àti wọ̀sálàmù

وسلموا تسليما إن الله وملائكته يصلون على النبي Abul Aliya ọ̀kan náà àwọn tàbíọ̀n ìgbà tó ń túmọ̀ ayá tó ní ọlọ́run ọba ń dárúkọ ànábì fi yatlubuna minallahi ìsọ̀lá ala nabi àwọn mọ̀lẹ́kà ayé yẹ́dẹ̀ òòrùn wọ́n ń ṣàdúrà wọ́n ń bẹ lọ́hùn wọ́n ń tọrọ lọ́dọ̀ tani lọ́dọ̀ ọlọ́hun ìkẹ́ fún tani fún ànábì ya ayyalladina amanu torí náà yẹ onígbàgbọ́ òdodo sallu alayhi ẹ máa tọrọ àṣà ẹ máa ṣàṣà látú fànàbí yìí ò bá ènìyàn tàbá fẹ́ tu gangan ni pé ẹ tọrọ kẹ fànàbí wàsálìmù káwá fi tẹ̀sílìmà káfọlà náà ṣùgbọ́n pàápàá sheik rusoyemi rahimahullah yàtọ̀ sí ibn al-usaymin sọ́ọ̀dì lélẹ̀ rusoyemi ó wà láyé kan náà àfáà ní orílẹ̀-èdè mamlaka ní Saudi Arabia àfáà tó nímọ̀ gan nú àwọn àfáà àgbà ó lè mọ́sí lára àwọn àgbà àfáà torí ọjọ́ orí rẹ̀ láwọn bí bàbá Fawzani àwọn Muhsin Abbad àwọn ẹ̀ ti dàgbà àgbà àfáà ni àwọn àbí àfáàgbà ni ní orílẹ̀-èdè Saudi Sheikh Usaimin ó ní kò sẹ́rí pé ká máa ṣe àsàlátù fáwọn ànábì yòókù yàtọ̀ fánàbí Muhammad ọlá nìkan lálẹ́ tọrọ fún oníbìkọ́ ó nítorí pé ọlọ́run sọ pé subhana rabbika rabbil izzati amma yasifun wasalamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin ẹ̀rí ẹ̀nu súrà kan ni ó سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين tàló mọ súrà yẹn súrà tí ọ̀rọ̀ tí mo kà í parí ẹ̀ hmm? ó ga ọ ẹ rántí mọ́ tàló rántí ẹ̀ ẹ̀yìn tẹ akùnrán tí àti ẹ̀dí rẹ̀ nìkankan tó akùnrán sí mi ni ló há Quran sórí inú wa anyway ìtumọ̀ ayà ẹni subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin ọlá salam ala al-mursalin fún gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run kò sọ pé wa salatu wa salam ala al-mursalin ẹ̀rí wọn nìyẹn so ànábì wa Nuhu alayhi salam òun náà pe àwọn èèyàn ó pè wọ́n pè wọ́n pè wọ́n pè wọ́n pè wọ́n ó lé lọ́gọ́rùn-ún ọdún mẹ́sàn-án tó fi pèpè fa mélòó ló tẹ̀lé so hidayatul da'wa wal irshad ká péyàn wal bayan ká júwe ká tún ṣàlàyé ìyẹn ni tiwa àmọ́ at-tawfiq ìṣe kò ń gẹ́ ẹni tí wọ́n ń sọ yẹn ká gbà bìyàdìlà ìyẹn lọ́lọ́run sọ pé innaka la tahdi man walakinna Allaha yahdi man yasha tòtòrí náà pa wá mọ̀nà ọ̀pọ̀lọpọ̀ wá kéde ẹ̀ṣẹ́ kí wọ́n pè wá sínú Islam wọ́n bí wá sínú Islam ni àwọn bàbá wa jẹ́ mùsùlùmí àti ń tẹ̀lé wọn lọ mọ́sáàsì láti kéékèèké àwọn náà bá ń tẹ̀sìn lọ èyí tí àfa ṣe al ni aláàrí àbí àsìmáwí tó sọ pé awwalu man yajibu ala al-mukallafi tashihu imani àṣẹ́gan we have not authenticated our faith a ṣe ìfinrin ilẹ̀ a ṣàtúnyẹ̀wò ìgbàgbọ́ wa gan ṣé gbàgbọ́ tó lálàáfíà ọkùnrin náà adúpẹ́ fún ọlọ́run tó ṣe wá mùsùlùmí nínú òròrí nínú òròrí ṣé ọgbọ́n ló agbọ́n la fi di la fi jẹ́ mùsùlùmí àbí alóye àbí anírírí àbá alágbára àbá anímọ̀ àbá nílàkàyè rárá ṣé kò sí kèfèrí tó gbọ́n jù wá lọ kò sí kèfèrí tó lóye jù wá lọ kò sí kèfèrí tó ní làákàyè tí wọ́n bá ní káwà àti ẹ̀dúró ká sọ̀rọ̀ nínú ìlú táwọn èèyàn ó gbóṣùbà káre fún pé àkíkà táwa bá sọ̀rọ̀ kan yẹn máa léèyàn kúrò ń bà mí kò dẹ̀ ní jẹ́ mùsùlùmí àbá professors professors tí wọ́n kọ pépà fún wọn tí wọ́n ní wọ́n tàbí orí ti ẹlẹ́hàá tí a ní tó bá ń ṣàlàyé wọn rí pé òun kọ nǹkan kan kò ní jẹ́ mùsùlùmí nígbà tọ́lọ́run ò kọ́ ọkọ̀ ẹ̀sọ́ ọmọ àlìjẹ́ náà so adúpẹ́ fọ́lọ́run tó ṣe wá mùsùlùmí ádà jamban lájẹ́rìí pé ọlọ́run ọba alágbára olùkápá ni onìkan níjọsìn tọ́ sí àjẹ́rìí pé ànábìwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ẹ̀rí sin ọlọ́run ọba òjíṣẹ́ rẹ̀ ni ìkẹ́ àti ọlọ́run kò mọ̀ bá ànábìwá Muhammad

a ma tẹ̀síwájú nínú a máa tẹ̀síwájú nínú ah, ọ̀rọ̀ tá ń bábọ̀ tá sọ pé pẹ̀lú ògo Ọlọ́run á ẹ̀ lónìí o ni asabatu ba'da ramadana rihilatun mustamirratun fil imani wa talabil ilmi asabatu ba'da ramadana rihlatun mustamirrotun fili imani wa tolabil ilmi ìbò rẹ̀ ní steadfastness of stead to be steadfast after Ramadan a lifelong journey of faith and knowledge ìdúróṣinṣin lẹ́yìn Ramadan ìrìn àjò ìṣẹ̀mí ayé kan ni tó jẹ́ ìrìn àjò ti gbàgbọ́ àti ìmà ní umahat tó lọ tí mo sọ̀rọ̀ ọ̀kan náà àwọn umu sọ wípé rárá o pébi tí mo bẹ́ẹ̀ lọ yẹn bí mo ṣe tó pé kò rí bẹ́ẹ̀ lẹ́yìn tá a parí ẹ̀ ni ó ní ibi tí mo dé tí òun ti ń wò pé yẹ kí n máa tẹ̀síwájú tọkàn sì ti ń dá tòló ó ló ní alimẹ́hìwárù sáàni dùrúsùn mínísúrọ̀ tìlẹ̀kọlà lessons from Suratul Qalam àwọn ẹ̀kọ́ nínú Suratul Qalam wọ́n á ti sọ oní àtọ́tán ló tún kù gbẹ̀mú àrígbé ajẹ́ pé ọ̀rọ̀ yẹn dàbẹ̀ ń pò wọ́ ní ara ó tún wá fẹ́ gbọ́ díẹ̀ sí ọlọ́run kó ṣàánú wa nítorí díẹ̀ máa ṣe eh, máa ṣe ah, àsúnkì àwọn ẹ̀kọ́ ọ̀nà kọ́làm yẹn lédè òyìnbó one màdẹ̀ tún sí yorùbá firmness upon truth firmness upon truth ní àwọn ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ nìyí òdodo nǹkan dìímú kókó ká mọ́ ṣe kí ni ká fi ilẹ̀ ká mọ́ fọwọ́ yẹpẹrẹ mú mo rò bó ti yé people may misunderstand you àwọn èèyàn lè ṣì ọ́ gbọ́ tó bá gbé òtòdodo they may criticize your practice of Islam àwọn èèyàn lè bẹnu àtẹ́ tàbí kí wọ́n pẹ́ gan rẹ ní bí wọ́n ṣe ń ṣẹ̀sìn tiẹ̀ bad stay firm ṣùgbọ́n má wo bẹ̀ gèlè má wo bẹ̀ ní kó ṣe kí ni òní kó wé àwọn ọ̀rẹ́ àwọn ah, stars kìmọ́rò mọ̀ṣẹ́ gbé lérí gèlè ó dá jìlìbáàbù mọ́wò bẹ̀ ní kó lò jìlìbáàbù mọ́wò bẹ̀ ní kó lò stay firm dúró ṣinṣin stay dignified stay dignified to be dignified jẹ́ kí wọ́n mọ̀ ọ́ lórí òótọ́ yẹn kí wọ́n mọ̀ ọ́ pẹ̀lú kí ni òótọ́ yẹn stay connected with Allah sọmárì ẹni mò ń ṣe yẹn o àsúnkì ẹ dúró ní ẹni tó dìrọ̀ mókun Ọlọ́run ní gbogbo ìgbà especially as Muslim women pàápàá jùlọ àwa obìnrin mùsùlùmí àwọn nǹkan tá a sọ ẹ jẹ́ kó dúró déédéé stay connected to Allah in your home nínú ilé yín ẹ má jẹ́ kẹ́nìkan kan ó jayín kúrò lẹ́yìn Allah ẹ má jẹ́ kí wọ́n sọ pé ọmọ rẹ ò mọ̀wé oòrùn kan wà tí wọ́n ń ṣe lè fáwọn ọmọ tí wọ́n bá ti ṣe oòrùn yẹn fún wọn èyí mọ̀wé o má jẹ́ kó já ẹ̀ o wá sọ pé ẹni tí ó mọ̀wé ṣe kí ni ó ń gbáyé ọlọ́run òsì náà wá wáyé pé ká wá mọ̀wé gan kí lọ́lọ́run wá wáyé ká ṣe ká wá mọ òun ká sin òun ó parí wọ́n á kúrò lọ́dọ̀ rẹ̀ stay connected to align your dressing nínú aṣọ tó ń wọ̀ fún mú kan ọkọ ẹ̀fẹ́ ìyàwó kejì àbó kẹfín ó ti fẹ́ ó wá wò pé bóyá ìyẹn ìyàwó kejì náà fẹ́ yẹn ò kí ń lo himar kò ń lo jilibab ó wá rò yí pé òun ò kún ọkọ òun lójú pẹ̀lú aṣọ tó ń wọ̀ yìí àkọ́kọ́ tí mo kọ́ rí ni pé ó wá ń wọ traffic trọ́sà trousers ó wọ̀ sí abẹ́ khimar ní sábẹ́ jìlìbáàbù so ṣòkòtò yẹn wá ń yọ ń sálẹ̀ tó mọ́ pé mo ní tọkọ rẹ̀ bá lè fẹ́ràn rẹ̀ àbí láàárín ah, mo ní rárá wù kò wá lè sọ̀rọ̀ mọ́ ó fẹ́ fi kíní àti àti ọkọ̀ pé ah, àṣọ́kọ̀ gan-an ó gbọ́n pa ìjẹ́kọ̀ọ́ náà fi yé ṣẹ́rí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ní khimar tó fi borí yẹn yóò padà dé bàtí tó bá yá ìdodo ni ó mọ̀ dé tó bá yá yóò dán ọ̀mbrẹ́là lórí ẹ̀ tò ní ju bí àwọn ọ̀mbrẹ́là tó tó máa ń káyìn gbé ọrùn báyìí tó bá yá yóò máa tọ́kì ẹ̀yìn nítorí ọkọ tó fẹ́ yàwó kejì tí ò lò fi máa ohun tá à ń sọ ni especially as muslim women stay connected to Allah in your dressing wọ́n torí ọ̀rọ̀ ọkọ kéèsì kan wà tó máa ń dùn up to today wúmà yẹn èmi láìkì ẹ̀ gan likeness tí mo láìkì ẹ̀sìn ní tí mo rí lára ẹ̀ o ti má rí o torí mo mọ̀ kejì ẹ̀ ò ṣe bẹ́ẹ̀ níjọ́ tí mo wá béèrè ẹ̀ lọ́wọ́ kejì ẹ̀ yẹn lọ́wọ́ ó ní kò máa lò jáàbù mọ́ àìtó ajẹ́ tó omi pọ̀ lójú ẹ̀ dáadáa and I think I should be crying ó yẹ kó mi máa dà lójú mi because inú mi bàtẹ́ kìtìkìtì so I used to ask for that mo ní kí ló dé ó ní ọkọ ẹ̀ ọkọ ẹ̀ ọkọ ẹ̀ sọ wípé kí ló ń dàbúrà ẹ̀ àwọn oníṣègbè ọkọ ẹ̀yẹn ṣèlú kó filẹ̀ tẹ́lẹ̀ ló filẹ̀ ó ní bọ̀gbà táwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ ọkọ ẹ̀ máa ń wá wọ́n wá ń bú ọkọ ẹ̀ pé èwo lè tó fẹ́ sílé yìí tí ẹ̀yẹn muslim ni bọ̀ kí ṣe pé muslim tó deep bọ̀ èmi wá wò pé ah n tó fi lè fi obìnrin lẹ̀ tó ń lo smurf tó ń gbogbo orí kanlẹ̀ lẹ́yìn ojú àtọwọ́ ẹ̀ tó yọ ọ́ lẹ̀ sá ah, lọ́mọ yìí ó lẹ́sìn ọkọ̀ ẹ̀ kàn gbógun tì ní ti pa gbogbo ẹ̀ tì so ẹ̀yin náà ẹ ṣọ́ra ọkọ yín tó nífẹ̀ẹ́ jìlìbáàbù lónìí ọlọ́run ní owó burúkú o wọ́n sì sí ó lè mọ́ o ó sọ pé òun ò tiẹ̀ mọ̀ ká ṣàṣe jù tiẹ̀ ní tẹ̀ ń lò yìí lọ́wọ́ àwọn méjì eléyìí ti di business tycoon eléyìí ló ń lọ Dubai tó ń bọ̀ yẹn wọ́kàn jókòó sábà ṣọ́bùra ṣọ̀kọ̀rọ̀ ṣàpẹ́ kí ni máa kan inú ẹ̀mí yín gangan inú ẹ̀mí èyí ṣe tó ń lọ Dubai tó ń bọ̀ yẹn tó mú maharam dání so ṣàìtàn máa lò stay connected to Allah in your speech nínú ọ̀rọ̀ rẹ be firm stay dignified stay connected to Allah ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu àwọn ẹ̀kọ́ tá kọ́ nínú hmm, in your patience stay connected tó bá ń ṣe sùúrù tó ní faradà jẹ́ kó jẹ́ nítorí ìtọ́lọ́hùn àwọn homo tọkàn wọn bá fẹ́ lọ Amẹ́ríkà rẹ̀ àbó fẹ́ lọ UK àbí South Africa táwọn ìmọ̀ sábà lọ àbí Europe wọn ló fẹ́ lọ ṣe PhD ọkọ wọn ò bá àmọ́ wálé fọ́dún mẹ́ta mẹ́rin wọn ò ní bínú kò bá àmọ́ wálé fọ́dún márùn wọn ò ní bínú kò ní wọ́n gbà pé fẹ́ lọ gba phd wa wọ́n ní faradà wọ́n ní faradà kí wá ṣe nítorí ìtayé o nítorí ìtọ́lọ́hún torí pé wọ́n wò pé ní tó ń bọ̀ yọ ọbẹ̀ ọbẹ̀ ẹjẹ́ kọ́kọ́ wọ́n sọ pé òun fẹ́ lọ ṣe wáàsí fáwọn ibìkan nílùú kan rẹ́rù kààrẹ lóun fẹ́ lọ ṣakí òun ó lo ọ̀sẹ̀ mẹ́ta ń bẹ̀ rẹ́rù yóò rántí pé ànábì máa ń jókòó táwọn ìyàwó ẹ̀ nílé yóò rántí kìí ṣe jáde tẹ̀blígì ni wọ́n sọ àádá ìlú kọ́rọ̀ já ó jáde ń lọ ń ṣàlàyé ẹ̀sẹ̀ bóyá níbẹ̀ yìí tàbó sọ fún òun fẹ́ lo ọjọ́ mẹ́ta ń bẹ̀ tẹ́lẹ̀ àwọn brothers kan bẹ̀ hàn ṣùgbọ́n tó wá dé bóní bọ́rọ̀ ti rí báyìí òun ò lè wálé báyìí òun ó lò tọ́sẹ̀ lójú àwọn issues ìṣẹ̀lẹ̀ òun yóò sọ ìgbà náà ní wàá rántí ṣe bẹ́ẹ̀ lè ṣe fídíò kọlù ṣe bẹ́ẹ̀ lè ṣe zoom ṣe bẹ́ẹ̀ lè ṣe oríṣiríṣi ṣùgbọ́n tí wọ́n kọ́ ẹ lọ usd kò bá ló ten years báwo gba ọ̀rẹ́ máa ṣe kọ́ọ̀sì hàn ó tún fẹ́ ṣe postdoc fún sọ́ọ̀kì ọdún méjì lòún fẹ́ lónìí dáadáa o tọ́lọ́run tó ṣàmì so when you are patient be patient because of Allah stay connected torí tọ́lọ́run ló fi ń ṣèfaradà kí ó ṣe ń torí ayé gbogbo tí wa ọlọ́run ṣàánà wa mo kàn mú yẹn wá ni o wọ́n ní the disbelievers were described with traits backbiting àwọn aláìgbàgbọ́ àròyìn wọn pẹ̀lú àwọn ìwà kan backbiting ọ̀rọ̀ ẹ̀yìn nígbà ń lọ́rọ̀ ẹ̀yìn ni in tó ń sọ lè jẹ́ òdodo ṣùgbọ́n tẹ́ni tó ń sọ pa rẹ̀ yẹn bá gbọ́ inú rẹ̀ ò ní dùn sí ọ̀rọ̀gbọ́dìẹ́ ṣé ó mú yẹn oníkanra ni o lóòótọ́ onímúmù yẹn dẹ̀ ní oníkanra ni bọ́mọ kan jókòó lẹ́jẹ̀ẹ́ báyìí ó ta ń pàdánù ni bóyá ọmọ kan mu tọ́mtọ́m tàbí ó mu sí tó wá fi yíjà gbẹ̀ tó fẹ́ lè sọ ọmọ yẹn nù bí ó kò yóò kì í nìyẹn gan jókòó tẹ́ ṣe kíní kan yóò já ọ lẹ́bò oníkànra ni ṣùgbọ́n wá ń sọ fẹ́ nìkan sí àkóòdòdó ló ń sọ ń pa ẹ̀yìn ìyẹn gangan ni wọ́n pè ní backbiting ọ̀rẹ́ tó bá gbọ́ inú rẹ̀ ò ní dùn sí àti tíìtì ẹ̀rí ìjẹ́ rántí kíra kan wà tá tí wọ́n pè ní the kinnigan of the tongue àti tó ti lé some years back o àtúntì tí àyìn láti bẹ̀rẹ̀ dópin ṣé ibu of the tongue sí ahọ́n àwọn aburú tó wà tó wà fún ahọ́n akatira yẹn ìrẹ́ ìta àrọ́ọ̀ṣì ká díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ látún mú gbà yìí ní ẹ̀nìbà slander slander ń tẹ̀yìn ń purọ́ mọ́ èèyàn mọ́ bhutan nínú àwọn ìwà tọ́lọ̀ fi ròyìn àwọn kèfèrí hashmet léèyàn hash mo rò pé hash ń gán ti di yorùbá oníkanra ni oníkanra gan ò mú hashmet ní kí wà hash kó rọ̀ tó burú yẹ téèyàn burú so musulmi obìnrin musulmi gbọ́dọ̀ burú arrogant ìjọra ẹni lójú káwa kó pọ̀ mọ́ ìgbéraga pé a sọ pé yàtọ̀ wà láàrin ìjọra ẹni lójú àti ìgbéraga ìjọra ẹni lójú ń bo la lóun wà ọkàn ìgbéraga ń bo ló wà ìwà ìhùwàsí àti sọ̀rọ̀ sí lágbọ̀ngbọ́n ní ìgbéraga ṣùgbọ́n ẹni tó bá jọra ẹ̀ lójú inú ọkàn ní gbogbo ẹni tó wà wọlé yóò kàn máa fojú kéré wọn ní ìsìn sí ìsà fojú ré nù wọ́n lesson character can destroy a person even if they appear successful And just summarizing it because that woman was complaining bitterly character can destroy a person even if they appear successful ìwà lè bá tèèyàn jẹ́ ó lè sọ èèyàn dèèyàn bú kódà kárẹ́ nìyẹn bẹ́ẹ̀ tó ṣàṣeyọrí nù ọ̀rọ̀ ayé fún àbẹ̀rẹ̀ bóyá tíṣà primary ni ó padà di HM obìnrin yẹn tíṣà primary ni ó padà di headmaster obìnrin yẹn tíṣà secondary ni ó padà di principal obìnrin yẹn lecturer university ó padà di vice chancellor obìnrin yẹn civil servant ni ó padà di PS ṣàpé gbogbo àwọn ibi tá a sọ yẹn ni wọ́n máa ń kà sí success obìnrin yẹn non-academic staff ni ní yunifásitì ó padà di registrar ṣàpérò àkùngbà ń sìn Registrar tó kúrò ń bẹ ọkùnrin ni ẹni tó bọ́ ọbẹ̀rin sí obìnrin is even he has first second and third degree in law obìnrin tó jẹ́ tó jẹ́ rẹ́gísítà Adékúnlé Ajásin University Àkùgbà first degree in law masters and phd epoma law kò wá dàbí ẹni tí ò sí academics ó tún wá ní àwọn academic papers tó pọ̀ tẹ́gbẹ́ tí wọ́n bá fẹ́ grade ẹ̀gan fún associate prof ń sìn ó máa tán but kò sí l'academy is not the ṣàpé progress kan nìyẹn àbí kí tí wọ́n ń sọ ni pé bó ṣe wà yẹn kì í ṣọ̀rọ̀ tiẹ̀ gangan ń sọ mo fi ń sọ fún pé obìnrin lè dá àwọn positions wọn tó bá múra dáadáa àbáwọn obìnrin àwọn wo ló pọ̀ jù léṣẹ̀ ń tẹ́lẹ̀ obìnrin náà yàtọ̀ sí ayé john ìsìn àwọn obìnrin ló pọ̀ léṣẹ̀ ń náà so you can be you can get to the peak of your career tó ẹ pé adìẹ ló ń sìn ó lè sin adìẹ tó jẹ́ pé àti èkó bí kààrẹ ṣe wà wọ́n wá máa gba adìẹ láti èkó people will come from Kano wọ́n wá ra ẹyin níbi can become a successful business woman tó di tí ó dẹ̀ ní takò fi ẹ̀sìn ṣùgbọ́n tí wọ́n ń sọ ní pé character can destroy that person ẹni yẹn tí ò bá ní ìwà àìníwà yẹn lè sọ gbogbo nǹkan yẹn di rádaràda. You understand? So a Muslim woman must have good character. Àwọn ẹ̀rí ẹ̀ àti ká ìwà tó dáa. Nítorí wọ́n ní ask yourself, béèrè lọ́wọ́ ara rẹ̀. Do I speak well of others? Ṣé mo máa ń sọ dáadáa nípa àwọn èèyàn míì àbí àìdá wọn ni mo máa ń sọ? Àìdá wọn tó ń sọ yẹn òdodo ni o, ó wà lára wọn. But ṣé òun lè wọ́n máa ń sọ gbogbo ìgbà àwọn dáadáa tó wà lára wọn yẹn ń kọ́? bí ẹni tó bá ń jẹun fáwọn obìnrin míì wọ́n láìkì ṣingọ́ọ̀mù pàṣàpàṣà ó ti dé yóò àtọ́ sílé ó ti dé ó ti ṣingọ́ọ̀mù mọ̀wọ́ mọ̀wọ́ ẹ̀nẹ̀ pàṣàpàṣà ó ti ó rí yóò tún fọ́n o ẹ̀ pé wọ́n máa ń fọ́n bí ṣingọ́ọ̀mù ṣááwú síta yóò tún fọ́n aláìní ti jù ní tó sọ yẹn tú àbí òtú òtú wá béèrè ṣé ìyẹn nìkan ló máa ń rí sọ sísà tó wá ń sọ ní ṣingọ́ọ̀mù yẹn tó bá ráwọn ọmọ kéékèèké tó wá yóò fún wọn ṣingọ́ọ̀mù yóò gbé wọn mọ́ra tí àwọn ọba síbẹ̀ yóò pọ́n yóò gbẹjọ́ yóò ṣe gbogbo ẹ̀ ó rí yẹn o ó ti ọmọ àwọn ọmọ àwọn ọmọ bisikíìtì ló fẹ́ yọ ní àpò yẹn bí aláfiṣe ìwọ ẹni tó wá dáa ló bá sọ ní à ó lè jẹ́ kò lọ́sà mo mọ̀ ọ́ délé délé kò lọ́sà kankan mọ̀ wọ mọ̀ wọn ó ti fẹ́ yọ bisikíìtì ó ti yọ mọ̀ wọ kò ní pẹ́ jẹ́ tán pàpà ó tún ti yọ mí gbogbo prógámù tá ń ṣe lọ́mọ wo àyẹ̀ ó rí àwọn ọ̀rá bisikíìtì ní bá ti dìde jẹ̀díjẹ̀dí èfi ilẹ̀ ń gbà kọ̀ọ̀kan nígbà jẹ́ pé ní jẹ̀bújẹ̀dí wọ́n tí ń tí wọ́n máa ń sọ kí ń tiẹ̀ yìí ó dẹ̀ fún ọmọ rẹ̀ bisikíìtì náà jẹ́ sọ tí wọ́n ń sọ bí ni do I control my tongue ṣé o máa ń kó ahọ́n rẹ níjánu ìjánu ni break do you apply break do you, do you exercise control over your tongue ṣé ìjánu wà níbi ahọ́n rẹ̀ ẹ́ yóò ń kó ahọ́n ìjánu ní ìfẹ́ dáhùn ìrẹ́lùmí ò ní lára omi ní kò dáhùn rhetorical question rhetoric ni am I gentle with my family ṣé mi ò burú ṣé ò sínú àwọn tí àwọn èèyàn wò pé ah ọkọ̀ wúmù yìí ń try pé ẹnìkan ló sì gbélé sílé bẹ́ẹ̀ wọ́n ní àfà yẹn ó mọ̀ ti sọ́ di gbẹ̀wù dání tó bá láfà yẹn ti ṣe ó ṣe ó báyìí níbi adìẹ tó jù pa bẹ́ẹ̀ dẹ̀ ni dàrẹ́kítọ̀ làfà ẹ̀ lọ́kọ̀ ẹ̀ lọ ní mínísítírì ah, àmọ́ ọlọ́run ló yan rú ẹ̀ fún ṣé wọn ò ṣe ẹni tá a lè máa ròyìn báwọn am I gentle with my family hmm? wọ́n sọ yìí nínú ẹni story of the people of the garden ìtàn àwọn ọgbà àwọn ará ọgbà tí wọ́n láwọn oníjẹ́ nìkan kan ó ṣe kí ni àwọn oníjẹ́ nìkan kan ó ká èso ẹ̀ wọ́n ní lesson tó wà ń bẹ̀ withholding charity leads to loss of baraka kíkọ̀ láti tọrẹ láti ṣètọrẹ àánú ó máa ń ṣokùnfà kí àlùbáríkà ó kúrò nínú ohun téèyàn ní ẹni tí ò bá kí ń tọrẹ àánú àlùbáríkà ó ṣe kí yóò kú ònú ẹ̀ ló kú ònú ẹ̀ wọ́n ní they plant with without charity and Allah destroy their garden àwọn yẹn ọrẹ tí bàbá wọn ń ta nígbà tó wà láyé àwọn ò ní tọrẹ ń tà nǹkan tí bàbá wọn wá mọ́ fi ń tọrẹ yẹn táwọn ti gbójú lé yẹn ọlọ́run ti parẹ́ ó pa blessing ẹ̀kọ́ never take blessings for granted Hmm. ìtumọ̀ never take blessings for granted ni pé ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún ọmọ rò kó kàn déédé wá bẹ́ẹ̀ o mọ́kàn wò pé it's normal <laughs> ẹ understand o ti ń rówó orí jẹ orí mo orí náà orí lò bàtà tó kólẹ̀ tó wọ̀ mọ́ kìí ṣe pé bàtà yẹn ya kò píìlì kìí ṣe pé ó ti ń bó kìí ṣe pé nǹkan kan báàgì tó ti ṣe tó lè ń rà ibi tó kó páàkì sí gan ọkọ̀ ẹ ti lọ kó gbogbo ẹ̀ sínú store báàgì gan ò rí nǹkan kó sí store mi so don't take it for granted má rò pé kàn rí dé wá bẹ̀wò àfa ìlú sọ bẹ́ẹ̀ ó never block the rights of the poor ẹ̀tọ́ àwọn aláìní mọ́ di o mọ́ kọ́ díẹ̀ torí pé ẹ̀tọ́ àwọn aláìní yẹn ó lè padà jẹ́ kí ìdẹ̀ra tó níyẹn kó di ìnira fún ẹ ó wà mọ́ ronú pé àdúnsà sí ọ ni níbo leléyìí ti wá ọ̀dọ̀ rẹ náà ló sì ti wá torí pé o kọ̀ láti ṣe ìtọrẹ àánú ó wá ní as women we manage our homes gẹ́gẹ́ bí obìnrin wọ́n ní àwa là ń mójú tó lé we influence spending àwa là ń ṣokùnfà bí ọkọ ọwọ́ òṣèlú náà bí òṣèlú náà we teach our children generosity ní tí wọ́n sọ ń bì ní pé managing of foods ìmójútó lè wa kó jẹ́ rí pé káàrò tàwọn aláìní náà mọ́ ẹlòmíì ó ti ń lo kọ́ọ̀pù aláwo ceramics ó fi mu omi kó wá fẹ́ change sí sliver ceramic àti sliver kọ́ọ̀pù ìwọ́n ló wọ́n jù ẹ̀yin tẹ́ mọ̀ nípa ẹ̀ ẹ̀ntẹ́ ń ta nǹkan silver cup and ceramic cup èwo ló máa wọ́n jù ẹ́ silver so ó wá fẹ́ change ceramic silver ọkọ̀ ẹ̀dẹ̀fẹ̀ yẹn ṣètọrẹ àánú kò wájọ́ ọkọ̀ yẹn ṣètọrẹ àánú torí tó kàn fẹ́ change ceramic silver rántí báwọn kan ike làwọn fi ń mumi ike mú ike ní fi mú mi àwọn nǹkan òróró ra bọ́ ayọ́ stainless cup wọ́n yà lọ́n ra ké fọ́mọ wọn bá jùlẹ̀ kìí fọ́ gbogbo kìyẹn ló tún ti wọrun lára ìmọ̀ ó bá yù tẹ́ bá wọnú ké nǹkan ó dì pẹ́ta ẹ̀ níbẹ̀ fi mú mi ẹ̀yin fúnra yín ò mú ẹ lọ fọ́ ẹ̀rí pé kò mọ́ kọ́lọ̀ ẹ̀ ló yí padà kìí ṣe pé bóyá ó dì pẹ́ta ìwọ́ fi ń lo ceramic ó wá fẹ́ change sí sliver òun ló fi jẹ́ kọ́kọ́ ẹ̀ so we manage we influence spending àwa là ń dictate tọkọ ó ṣe ná tẹlómi bá jẹ tọkọ ẹlómi bá jẹ business máa ṣe mọ wọ́n lè odidi oṣù mẹ́ta náà wọ́n lè máa manage tó owó yẹn bá ti dé bọ́jẹ́ẹ̀tì tó máa gbé kalẹ̀ àsobìnrin ó máa ju owó yẹn lọ níbo lọkọ ti fẹ́ tọrẹ àánú ń you understand n tó ń sọ nìyẹn we teach children generosity wọ́n ní kákọ́ àwọn ọmọ wa nítorí àánú irú bá ṣe wá sí prógrámù báyìí ọmọ ẹ tó ti lè ṣe díẹ̀ wàá fowó sí lọ́wọ́ pé lọ fi sórí tébù ó dàgbà ọ̀nà sọ̀rọ̀ ló wọ́n ń ṣe yẹn jù tó mọ̀ kan dá ní ẹ́ owó ṣe kárí mi làwọn christian náà àwa muslim àwa kì í ṣe kíkámírí mi a máa ń ṣe nǹkan wa ní kọ̀ọ̀kọ̀ ni ọ̀rọ̀ rẹ tún fẹ́ dàbí ọ̀rọ̀ èsì tèmi nìyẹn ọ̀rọ̀ rẹ tún fẹ́ ọ̀rọ̀ àwọn christian tí ó gba àwẹ̀ kankan ni ẹ̀yin muslim àwẹ̀ ẹ̀yin ẹ máa máa sọ kiri àwẹ̀ tiwa a kì pariwo kiri yóò wò ló àwẹ̀ fọ́ọ̀tì ogójì àwẹ̀ tó lẹ̀ ń ṣiṣẹ́ ta ni àfàwẹ̀ àpapàǹdodo tó wà wà lọ gba bíríbírí wọn á fi díẹ̀ ọlọ́run mọ́ ṣe wá ní kéfìrí o ìgbà tí ọba dárí wà láyé àwọn kí orúkọ kìíní ẹ̀ mínísítì ẹ̀yẹn ọba dárí ń fẹ́ràn ti kìíní ẹ̀ ìgbàgbé orúkọ kìíní ẹ̀ ṣá wọ́n níbì kan lọ́nà dànrì wọ́n ń pè nílé àánú ẹ̀hẹ́n wọ́n so wọ́n sẹ́ni World Soul Winning Evangelical Ministry. World Soul Winning Evangelical Ministry. Soul ẹ̀mí àwọn tó ń jèrè ọkàn. Ìbàdàn ló wà tẹ́lẹ̀ ní Sango Ojúrin. Ọ̀rọ̀ ajágbe ló lè kú ọ̀mẹ́ tó fi wá wá sákùrẹ́. Tó takú sákùrẹ́ ní eré ọ̀yẹ̀ mẹ́kun yẹn. Wọ́n wá ní ibì kan lọ́nà dànrè ẹni tó bá bá ṣòro wá. O lè rí bàbá yẹn wàá kọ́kọ́ lọ sí ilẹ̀ àánú ìyá kan ló wà ń bẹ̀ lọ́nà dẹ̀rìn ilẹ̀ àánú yẹn kì í pé wọ́n á kan pàtó síbẹ̀ o ilẹ̀ àmọ̀ ó wà gbogbo aṣọ rẹ̀ ó pọ̀n dáadáa ó mọ̀ ẹyí lẹ́ẹ̀bẹ̀ wọ́n ti wá rí pé ìyà ti jẹ́ ọ́ dáadáa tí wọ́n ti wá rí yàrá pẹ́ẹ́n tó wà lè fara da ìyà títí ó fi hàn pé gbogbo tí wọ́n bá ti sọ fún ni ó tẹ̀lé ìgbà yẹn ni ó tó ti wá wá sóyè mẹ́kùn tó tó lè rọ́ sáré gbà náà ní ìfẹ́ gbọ́ kéèsì sísà kan ó padà kú náà ìyá ẹ̀ṣẹ̀ àtìyá àti ọmọ náà ti kú nígbà yẹn ní OAU mo wà ń bẹ̀ ń gbà yẹn mo wá lọ sí kitchen hospital ní àwọn muslim brother ẹni kò dàbí ìsìn kọ́lọ̀n bá ní tún generation ṣe wàá rí brother hafiz hafiz Quran ó tún mọ lúgà ó mọ fíkì ohun gbẹ ẹ nímọ̀ pé ó mọ dòrè mí yóò kàn jókòó kalẹ̀ yóò máa wò ní kò ní kọ́ ọ̀yàn kẹ́kọ̀ọ́ owó ní ó mọ wá káàkiri lórí nẹ́ẹ̀tì a máa ń lọ kò kàn wá lọ sí jẹun hospital lọ àwọn owó lẹfẹ sí wá sí fún àwọn owó ní kíní kankan kan tó máa rí woman yìí mi ò tiẹ̀ mọ̀ kí ló ṣẹlẹ̀ ọmọ ẹ̀ sick ọmọ yẹn padà kú o ìgbà tó kú ló wá ṣàlàyé wàhálà tó ń ti ṣe ní dáre fún mi àánú àti ìyà tó ń jẹ kó tó lè rí bàbá kí ló dẹ̀ ṣẹlẹ̀ sọmọ ẹ̀ bó ń máa ro ọmọ yẹn is dead so ó máa ń gbẹ̀jẹ̀ ṣáṣáṣáṣá so the doctors were hoping that bóyá pẹ̀lú àna ọlọ́run tó ráhùn muslim doctor àbẹ̀ pé bóyá ó lè padà wà activated bóyá ó lè padà come alive ṣẹlẹ̀ pé inú biology tí wọ́n kọ́ wa bone marrow bọ́ọ̀gọ́ inú ẹran tá a egun tó ń jáde òun ló ń di ẹ̀jẹ̀ so àwọn ó ti lo àwọn oògùn kan tó ti wá ó ti wá knock down that bone marrow you understand so eventually ọmọ yẹn kú ṣẹgbọ́n tí mo ń sọ ọmọ yẹn padà kú ọ̀rọ̀ tí mo sọ débẹ̀ ní báwọn èèyàn ṣe máa ń sọ fàwà ó ti kọ́kọ́ lọ jìyà yẹn mo wá ní kílẹ̀ wá débẹ̀ ó ní níbí ni nọ́ọ̀sì kan ti sọ fóun wípé ní tóun ṣe yìí òun kò lè lọ àfi kóun lọ sọ bá dárì nọ́ọ̀sì àwọn éjẹ́ǹtì wọn nìyẹn wọ́n wá lọ sí ilẹ̀ àánú ní àkúrẹ́ tó ń lọ jìyà gbogbo nígbàrí gbogbo aṣọ pípọ́n ní orí àmọ́ ìgbà tọ́mọ yẹn kú tán ló wá ń ṣàlàyé fún mi o ìyá tó ń ti jẹ ẹ steadfastness lórí aburú not being connected to Allah tí ọlọ́run kó ṣàánú wa so ẹ̀ǹkọ́rọ̀ kan ya lọ bẹ̀ ní pàṣẹ kìí ṣe pé òun gangan ní tàǹsọ ẹ̀ǹkọ́rọ̀ kí là ń sọ lọ́wọ́ ọ̀rọ̀ charity and eh, eh, so ask yourself am I a source of charity or stinginess in my home ṣé wọ́n ní orísun ìtọrẹ àánú nínú ẹbí ẹ àbí orísun ahun orísun kí wọ́n pè ìtọrẹ àánú tàbí orísun ahun èwo ni wọ́n ń bẹ̀ fún ọkọ ẹ̀ àti fúnra ẹ̀ so ìyẹn ni àwọn ẹ̀bí nínú tá a kọ́ ni virtues of seeking knowledge a ti ṣèyẹn ní láàwé kàbí ìjà parí ẹ̀ ibi tá a bá dé ni ẹ kí n summarize lébù kéwú là ń kàn gbà yàbí lórí mo tún wọn sédé òyìnbó women and knowledge hmm? wọ́n ní anábìwá Muhammad sallallahu alaihi wasallam sọ pé man yuridillahu bihi khayran yufaqihuhu fid din when Allah intends good for someone he gives him understanding of the religion tọ́lọ̀ ń bẹ́ ìgbèrò dáadáa tó bá ń ro dáadáa ro ẹnìkan tàbó gbèrò dáadáa fún èèyàn kan àgbọ́yé ẹ̀sìn yóò ṣe kí ni yóò fún tó bá bá rẹ̀ tó lówó tè ṣe mùsùlùmí ọlọ́run ò gbèrè oríire fún ẹni bẹ́ẹ̀ o ọlọ́run gbèrè oríire fún tó wà nù súrọ́tù taubana súra 9 jẹ́ kí n lọ bí ara ń ta 81 àyà 81 bí a mú yẹ kí súrọ́tù taubana tí ń bá gbàgbé náà láti àyà 80 náà lọ sílẹ̀ àyà 80 sọ́rọ̀tù sáwọ̀bá ìsẹ́kìrì láhùn áwọ́lá tẹ̀sẹ́kìrì láhùn in tẹ̀sẹ́kìrì láhùn sàbìnrin mẹ́rọ fàlẹ̀yàkìrọ̀ lọ́hùn láhùn dáálíkà bí ànáhùn káfàrú bí láìwà rọ̀sùlé wọ́lọ́ọ̀lá yáhàtìlẹ̀kọ́ mọ́lìfà kí ibi náà ti Bom, uh... ọlọ́run ní wájú ẹ̀ wà láti àlà nínú mẹ́ta àbàdà gbọ́dọ̀ kírùn sẹ́nikẹ́ni lára àwọn kèfèrí jẹ́ bí ikú wà kọ̀bìrìhì ó sì gbọ́dọ̀ dúró níbi sàárì innahum kaffaru billahi wa rasulihi torí pé àwọn wọ̀nyí wọ́n ṣá ìgbàgbọ́ sọ́lọ́ àtòjíṣẹ́ wà mátú wà ń fa tìkò wọ́n kú ní pòkì àpòjúlẹ̀ sẹ́lọ̀ àrùfin ọlọ́run ní àyà 85 ó ní wala tu'jibaka àmúwàlùhùn má ṣe jẹ́ kí àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n ní wa awladuhum àtàwọn ọmọ tí wọ́n bí láàtọ̀ ọ̀jìbì mẹ́jì ó jọ ọ́ lójú gẹ́gẹ́ mọ́ yìí rí ìdílá òbí ìṣẹ́rọ́ ìfákí òfìdí ẹ̀tọ́lọ́wọ̀n bá bá gbèrú dáadáa sí sóró rere kan tí ní ó ṣe yóò fún lágbóyé ẹ̀sìn àwọn ilé ìkéfè ni wọ́n ọlọ́ni àná bí ògbọ́dọ̀ tí mo fi wọn la ògbọ́dọ̀ bí ń bi sàárè wọn kí ni túmẹ̀ mọ́ ṣàdúrà fún wọn ẹgbẹ́ ní àyà 80 ó sọ pé kó mọ́ wọ́n fi ní wọ́n ní dúkìá wọ́n tún bímọ ọlọ́run ní ó jọ lójú pé wọ́n nírú nǹkan bẹ́yìn ọlọ́run ní ìnáma yùrídù lọ́hùn áyù àbíbà òǹdíhà mẹ́yùrí ìlàrí ìṣẹ́rọ́ yípa kí ìhú ìdí ẹni ọlọ́run bá gbèrú dáadáa kan yóò fún sí àwọn eléyìí kí lọ́lọ́run gbà lérò fún wọn ìnáma And you áyù àdìbà ń bì á ọlọ́run gbèrò láti jẹ wọ́n níyà ni pẹ̀lú pé wọ́n ṣe kí ni owó tó fún wọn àtọmọ kó lè rí wọn jẹ kí wọ́n lè jìyà ni fi dúníyà láyé yìí wàtàzà akọ arúnfúsù hóhùn àhóhùn káàfìrún kí ẹ̀mí wọn lè jáde nígbà tí wọ́n wà nígbò aláìgbàgbọ́ ṣùgbọ́n àmọ́ òwò tẹ́ bá ń sọ pé ẹni ọlọ́run bá gbèrò kí nígbà yóò fún lẹ́sìn àmọ́ pé àtọ́lọ́run ah, bá kórìíra àwọn tó pé yà làwọn ó jẹ lọ́run ló bí ọ̀rọ̀ ẹni ayẹyẹ ni ọ̀rọ̀ òye sábàwọn ó jìyà àwọn ṣe ń gbádùn láyé ṣé ọlọ́run lé ẹni tí ó jẹ́ ti tiẹ̀ kó máa fìyà jẹ tí ò ṣe jẹ kó fún lówó kó tún fún lọ́mọ ni kí níyẹn ni wọ́n máa wò tí wọ́n jáde ní kékeré wọn àlọ́wọ́ náà tó torí pé ò gbèrò kí ni dáadáa kò gbèrò fún wọn kò wá fún wọn lágbọ̀ọ́yé ẹ̀sìn wọn lówó wọn bímọ lóòótọ́ gbogbo tí ó lọ́wọ́ sàmù tó wọ́n á ní wọ́n seeking knowledge is obligation of every Muslim summary last week káwá ìmọ̀ ọ̀ràn èèyàn ló jẹ́ fún gbogbo Mùsùlùmí scholars explain this inclusiveness equally especially knowledge of worship gbogbo obìnrin lè kó sínú pàápàá jùlọ ìmọ̀ ìjọsìn gbogbo ìjọsìn tó bá ti di ọ̀ràn èèyàn fóbìnrin ló gbọ́dọ̀ nímọ̀ nípa kíkí ti dọ̀ràn èèyàn ó gbọ́dọ̀ nímọ̀ nípa obìnrin tọ́lọ̀ ń bá ní olówó tí zàkà wọ̀ ó ṣeé ṣe ká ti wọ owó wọn o mo calculate zàkà yẹn nù àwẹ̀ náà bí a month of during the Ramadan one point kí ni mo pè náà million tó bá ti ní lákàntì ìdí ìyá zakati owó ẹ̀ kan remember visibility now so a rí náà àwọn ohun tí zakati owó wọn ṣùgbọ́n torí kán wà lábẹ́ ọkọ̀ wọn wọn ò ríra wọn tẹ́ tó máa yọ zaka tí zaka bá ti wá wọ owó yẹn ìmọ̀ zaka yíyọ tún ti di ọ̀ranyàn fún obìnrin yẹn aríhùmù tó fẹ́ lọ hajj tó bá ti fẹ́ lọ hajj ìmọ̀ iṣẹ́ hajj tó ti ṣe kí ni ó tún ti dọ̀rọ̀ èèyàn fún obìnrin yẹn lásìkò ní mọ̀ bóyá kìíní ó yé díẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin tó fẹ́ fẹ́ yàwó kejì àbí kẹta àbí kẹrin ìmọ̀ nípa kéèyàn ní ju obìnrin ẹyọ kan lọ ìyàwó kan ó tún ti dọ̀rọ̀ fún tí bá níyàwó kan ń fún tẹ́ bá ń gbénú ilé ó ní rúùmù ti ẹ̀wọ́ títí èyàn lè má lọ yàrá ẹ̀kú dídí ọ̀sẹ̀ méjì obìnrin yẹn ò ní bínú kò ní kàásí tó bá lọ òun á wá bẹ́ẹ̀ ó sì lè mọ́ wà gan yóò ní oúnjẹ ẹ̀dá ó rẹ̀wọ̀n bọ̀ tí wọ́n bá ti lè pé méjì tó wá lọ yàrá ẹnìkan ẹgbẹ́ ìgbéyà ẹni tó ṣẹ̀fẹ́ yẹn ó mọ̀wé kìí kó wá mọ̀wé nìkan ó tún mọ̀rọ̀ sọ ó mọ̀ gbé kalẹ̀ ìwọ́dẹ̀ ní ọ̀mọ̀wé ni ìyàwó àkọ́kọ́ tó o tẹ̀sẹ̀ télọ̀ ló kọ́ kò ká dsc rì gan tó fi kọ́ sẹ́yìn ṣùgbọ́n lọ́n fún oníṣẹ́ yẹn ó mọ̀ dáadáa àwọn tó bá ránṣọ àwọn pòfẹ́sọ̀ ń gbàṣọ fún un mo rò pé bọ̀tọ̀ ọ̀rọ̀ hẹ́mì ọ̀rọ̀ tí bó délé gan tó sọ kí nìkan hẹ́mì kò mọ̀ èbú ẹ̀ yóò ní kílẹ̀ ń sọ tó bá ní kíní ó ní ó kéé ṣé kíní táwọn ń tún à ní táwọn ń pè ní kíní kan náà ẹmọ̀ àwọn nǹkan táwọn ń pè ní nǹkan kò ní jẹ́ bí correct one ní English ó lè mọ́mọ́ yàtọ̀ láàrin tailoring àti fashion design ẹgbẹ́ gbogbo àwọn tailor ní fashion design so ìyàwó ilé tó wá dé India ìgbà tọ́rọ̀ Iran Iraq dé Iran America gbogbo analysis yẹn ló wá ń ṣàlàyé ah you know in 1975 there was ìwọ́n náà dẹ̀ láìpẹ́ yàrá rẹ̀ ló wá tẹ̀bà sí tẹ̀sán discuss àwọn issue you understand thing eh. gbogbo kí ni ẹlẹ́ ń discuss ẹnìyẹn dẹ̀ tún ní academics ní wíyá lecturer ni àwọn pépà àwọn ọmọ ẹ̀ tó ṣe lébi yẹn tún ti ń bá So you give me your marking guide wọ́n tún wá lọ ń Eh, ọ̀rọ̀ vc tó sọ kò dé yàrá tọ̀hún ṣàgbé yóò jìyà ó ti lẹ́tọ̀ọ́ sí ìyà lọ́dọ̀ ọlọ́run lóòjọ́ alkiyama tó bá lò bá ń tí ò túnra ìyà tí ó sì fẹ́ jẹ ni pé méjì làwọn àfáà tù sí ara rẹ̀ kan ó ya yóò máa wọ́ tẹ̀lé kúrúurú kúrúurú jọ̀gbé mi tàbí ẹgbẹ́ rẹ̀ kan máa paralyze partial stroke tó máa paralyze so tó ń bí pé bíbí yẹn ọ̀rọ̀ kìnnìkan òye kó kàn ránṣọ ni àwọn kọ́sítọ́mà ẹ̀ tó wá ní ó ń sọ ó lọ jókòó tó bẹ́ẹ̀ lè jókòó ti ilé fún wákàtí kan ó lọ jókòó tán náà fún wákàtí. èyí tó máa ń fún ọkùnrin ní problem jù nípa ìyàwó méjì mẹ́ta mẹ́rin ni kíkan náà àwọn ìyàwó yẹn jẹ́ ọ̀bùn. ó fẹ́ ìyàwó méjì kan ṣe kí ni ó jó onímọ̀ tó tó wá ya ọ̀bùn. pínlẹ̀ kọ́rọ̀ eléyìí ò kàn yín bọ̀tà àwọn ọkùnrin náà ń gbọ́ àwọn brothers náà ń sọ dáadáa nìjìláà tó wá bá mi pé kò wà mọ̀ náà náà ṣùgbọ́n èyí ya yẹn bá ṣọ́ra ọkùnrin tó níyàwó méjì yóò ṣe lọ́n látara èyí tó yọ ọ̀gùn yẹn ọ̀nà olóbàgbà náà ni pé àsìkò tó yẹ kó lọ yàrá ẹ̀ ìdọ̀tí yẹn ò ní fẹ́ yàrá yìí tó dà yẹn ni ó máa tí tí ó tó mọ́ tó tó yẹn ni ó Sọ irú ọkùnrin yẹn kó kọ́ ìyàwó ọ̀bùn yẹn ní ìmọ́tótó. ẹ sọ̀rọ̀ kan mo fẹ́ kẹ́ ẹ sọ sókè mo bọ̀ ẹ̀jọ́. òkè kó máa tún yàrá mọ̀ ní kó máa tún yàrá yẹn ìyàwó mò ń bọ̀ mọ́ mò ń bọ̀ mọ́ mò ń bọ̀ mọ́ mò ń bọ̀ mọ́ kó tún ṣe lójú ẹ̀yẹn ó ń kọ nìyẹn ọ̀nà táǹgbà kọ́ yẹn pọ̀ àwọn ẹlẹ́dìkíṣẹ́ àwọn kan lecturing method àbí àwọn kan play away method oríṣiríṣi ọ̀nà tí a ń gbá ẹ́ frustration demonstration so oríṣiríṣi so ọ̀nà kan nìyẹn ọ̀nà sísọ wà tí sísọ ò bá work ó lè fi hàn obìnrin ní ọmọ pé wọ́n máa ń nu táì ṣe mọ̀dí tí òfin mọ̀ pé wọ́n ń nu táì wọn ò ní táìsì nílé wọn wọn ò lò wọ́n èé fọlẹ̀ kò mọ̀ èé tó yàn án wà láìlòmí ò jáde débi tí táìsì wà ọ̀ àtiṣe tó máa ń bá ọ̀pọ̀lọpọ̀ wa ẹjọ́ mọ̀ ẹjọ́ ẹlòmíì kò jáde lọ sí ilé onítáìsì rí òun mo síríọ̀sì skúù ló lọ kò dẹ̀ mẹ́rin sí nípa ok ẹlòmíì wá ń lọ sílé àwọn tó ń lo táìsì ṣé wọ́n fọ́ lójú ẹ̀ rí ẹ́ ó lérò pé bẹ́ẹ̀ ló ṣe máa ń mọ̀ kó lè mọ̀ ó dàbí luvas àmín kí lórúkọ àlùmọ́kò glass yìí sliding glass yìí ẹ̀yin kì í ṣàkíyèsí ni wípé táwọn èèyàn bá fẹ́ tì rọ́ǹdù ni wọ́n tì sí èyí tó yẹ kí wọ́n tì sọ́wọ́ sí wọ́n tì sọ́wọ́ wọ́n ṣàtì ni wọ́n nímọ̀ pé ó ń kì òun ló sì fà ní sùn ọmọ mi yóò mọ̀ yóò bẹ̀rù kó ń ti tì tẹ́ bá wò sí òun ti tì yóò bàjẹ́ èyí tó yẹ kó tì sọ́ọ̀bù yóò tì sósì kódà ọ̀pọ̀lọpọ̀ àtàjókòó yìí tàbá ṣe tẹ́sì ní ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ bí mo ṣe sọ ẹ̀ ní oṣù ẹ̀mọ́ wa kì í kò lè rí ìkọ́kọ̀ wà yìí sùn yìí wíńdò onípákó ni wọ́n ń lò lé wọn tí wọ́n ń tì ìyàwó ni wọ́n fẹ́ lé ìyálé ìyálé kọ́ ìyàwó ló yọ̀bùn ok ẹjá kọ́kọ́ mú ti ìyálé tó yọ̀bùn ẹ̀ yẹ́ clear? ok ọ̀nà méjì ni àkọ́kọ́ mo ti ẹ̀ láìkí tẹ̀mú àti topic kíní là ń lọ ń discuss yìí ò tí mo ní mo fẹ́ sọ padà lónìí pé ó máa ti bá ṣe pín tẹ́lẹ̀ yẹn a máa padà sí pínpín yìí àwọn ní ìsùwọ̀tẹ́jẹ́ ká mú bẹ́yìí ọ̀rọ̀ tẹ́yìn sọ ni pé tó bá fẹ́ yàwó àkọ́kọ́ àti ìsáṣàbímọ kan ìyẹn ló fi ìròrí tara yín tẹ mú wá mọ́sọ̀ èdè ní ìyẹn hash bí àbí ẹ́ mo kàn sọ bẹ́ẹ̀ ni ẹjẹ̀ mọ́ bínú tó bá le kò sófin tó sọ pé téèyàn bá fẹ́ yàwó at least yẹn kó kéré jù kó bímọ kan ká tó sẹ́kì a lè fẹ́ yàwó tán mò ń bọ̀ a lè fẹ́ yàwó eléyìí ká so ká tún lọ sùn mí ń ó ṣá ẹni sùúrù ẹni sùúrù èèyàn dẹ̀ lè fẹ́yàwó kó jẹ́ pé gbà tó lóyún lè èèyàn fẹ́ ní ìgbò náà káwá bọ́ǹkì condition bí yẹn gẹ́gẹ́ mo fi ń ṣàlàyé pé kìí ṣe àti ìtòrọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin ló máa ń sọ kò kàn ní dáadáa mọ̀ dákọ ní o tó sọ fọ́kọ ẹ̀nìyàn o kí ó jẹ́ kí láàzọ̀ òun ó jáde yunifásitì kò tó fẹ́ yàwó mi ẹni sùúrù fún mi ẹjọ́ mọ̀ mi yẹn sọ fún mi directly pé òun sọ kí n bá sọ̀rọ̀ kó ní sùúrù kí láàzọ̀ bá ti graduate ó lè fẹ́ yàwó mi ebi tó wù ní èmi ò bá sọ ọkọ so ibi tí mo ṣàfẹ́ ló ń bẹ̀ ni pé it's not a rule now èèyàn ọkùnrin ní gangan fún rẹ̀ kò mọ ọ̀bùn kò dọ́gbọ́n mọ̀ ibi tí mo fẹ́ lọ nìyẹn o ó fẹ́ yàwó àkọ́kọ́ ọkùnrin yẹn ò mọ ọ̀bùn kò kíà ó ń èèyàn túrutùru ni ọkọ túrutùru ìyàwó ọ̀bùn wọ́n fẹ́ra wọn ìgbà tó wá fẹ́ yàwó kejì ó fẹ́ jáde ìyàwó yẹn ló wá pé padà pé ẹwọ bàtà yí ẹ̀nú ó bá nù ìgbà tó yá ọ̀rá pọ́líṣì fún rẹ̀ ó bá ẹgbà bàtà ọkọ̀ ṣáì bàtà ṣe ó yé sì aṣọ ẹ̀ ó lórún ó lọ ráyọ̀ fún ẹ̀ ó lọ ọkọ̀ yẹn ń gbẹ̀ jákàjàkà kìí yá ó wá ra kóòmù tó fìdí irùngbọ̀n yẹn ó bá ra wọn kíá cream àgbọn ọkọ̀ àti ẹ̀rẹ̀ kọ́kọ́ tó wọlé ó ti fẹ́ àwọn pàfún kéékèèké sínú yàrá ọkùnrin yẹn máa dá ọ̀bùn wọn bẹ́yẹn if that man is not careful ibi tí mo lọ nìyẹn ó máa máa ṣẹ́ lọ torí pé ìyálé yẹn máa dà pàtì ó ní ó sọ pé ẹni tó fẹ́ fẹ́yàwó méjì yẹn ó gbọ́dọ̀ mọ òfin ìyàwó méjì kó tó di kó dáwọ́ lé àìjẹ́bẹ̀ yóò máa ṣẹ lọ́hùn torí pé obìnrin yẹn tẹ́lẹ̀ ṣe bíbẹ̀ ni wọ́n ṣe jọ ń lò tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tó wá rí kejì ló tẹ̀ wá mọ̀ pé àṣé ẹ máa ń ṣẹlẹ̀ náà àwọn brothers ní ìta máa ń rí wọn tó bá fẹ́ yà òkè jàbí kẹta rí pé ìgbésí ayé ẹ̀ change kìí ṣe pé bóyó lówó sí i ṣóye yìí but yóò rí pé ó neat there is a difference between neatness and putting on a quality material ìyàtọ̀ wà nù méjèèjì èèyàn lè ra aṣọ tó jẹ́ pé gbogbo owó téèyàn fi ràn is twelve thousand naira èèyàn dẹ̀ lè wọ aṣọ fẹ́ pé owó tó fi hàn fifty thousand kí ẹni tó wọ́n fifty thousand yẹn má neat kí o ní twelve thousand neat àwọn èèyàn ó gbóṣùbà káre fún ẹni tó wọ́n twelve thousand. I think it's something that is easy to see. kódà ń gbà ní aṣọ tó ní quality yẹn lẹ́nu yẹn ò bá tún ṣe àwọn èèyàn lè sọ pé fake so ẹ̀kọ́ ìsìn wa dì gbogbo nǹkan wọ̀nyí náà ló ní àwọn àhádìí tó bá jẹ pẹ̀lú ògo ti ń ka Muslim family tree padà sí ẹ àwọn ẹ̀rí tó kúnnú ẹ̀ obligations yẹn fatiri Muhammad Mustapha Al-Jibali jíjọ́sì sábà ti dé ẹ̀rọ àwọn ẹ̀rí ló ń kó wa bó ṣe rí wa ẹni kí n wa wọ́n ń gbọ́ báyìí náà àwọn ẹ̀kọ́ yóò lọ ṣe lẹ́nu inam aleykum salam. Hmm. Hmm. Of course. Bẹ́ẹ̀ni. Yes. Eh. o. Nínú Súrọ́tù Nìsà, ẹjá wọn gbọ́, nínú Súrọ́tù Nìsà, ọlọ́run ni mo fẹ́ lọ wo ayẹ̀ ni o. Ìtọ́lọ̀ nípa wà ohun ẹgbọ́ àǹtáàdìlú ìgbẹ̀yìn ọlọ́run ní ẹ̀ẹ̀ní níkà ẹ̀ lágbára ẹ̀ lè ní kápá láti mo fẹ́ wọ àyà láti ṣe déédé láàrin àwọn obìnrin yín wà lọ́wọ́ tún kódà jẹ́ pé n tó wù yín gan gan gan gan orí pípẹ́ lè ṣe déédé láàrin wọn kò àwọn àbá ṣàlàyé pé ìfẹ́ ọkàn lọ́lọ́run sọ pàápàá jùlọ rahimahullah rahmatan wasi'a ó ní ìfẹ́ ọkàn lọ́lọ́run sọ pé a lè nífẹ̀ẹ́ àwọn obìnrin wa bákan náà a nífẹ̀ẹ́ ẹnìkan ju ẹnì kejì lọ ṣùgbọ́n Ọlọ́run ní ẹ má pa ìfẹ́ṣe ní pé ẹ gbọ́dọ̀ pa kan fún kejì tí èyí tẹ́ pa tì wá dàbí aṣọ tá a fi ṣe kí ni aṣọ tá a fi kọ́ mo rò pé tiye tí ó fi dàbí ẹni pé kí ni pé aṣọ tá a fi kọ́ ṣé ẹ̀rí tẹ́yàn bá ti ń wo ètò ní ìtìyẹn tó ń lọ síbẹ̀ tó bá dé stéèjì kan tó bá dé ipò kan ní tó máa ṣẹlẹ̀ ní pé èèyàn ní dọ́dọ̀ ènìyàn mọ́ pé bẹ́yàn bá ṣe ń jìnnà sí ìdèyàn mọ́ kórìíra ẹ̀ sí tó dàbí obìnrin tọ́bẹ̀ rẹ̀ òdùn ni ó dàbí obìnrin tí ó ṣe kí ni yóò bẹ̀rẹ̀ kò dùn téèyàn ò bá ṣọ́ra ẹ̀yìn ní jẹ ọbẹ̀ yẹn mọ́ aya one twenty nine suratu nisa sura four aya one twenty nine ọlọ́ni wàlá tastati'u an ta'dilu bayna nisa walaw harastum fàlá tamilu kulla limayli fatadaruha kalimu'allaqa wa in tuslihu wàtàtàkù fa inna Allaha kana ghafuran rahima ọlọ́run ni wà láń tẹ̀sẹ̀tì rú an ta'dilu bayna nìsà ẹ̀yin kò lè ní agbára láti ṣe déédéé láàrin àwọn obìnrin wà láwọ́ àrọ́ tuntun bólẹ̀ ẹ̀tẹ́ ṣe ojú kòkòrò láti ṣe bẹ́ẹ̀ translation Quran tí àwọn Saudi tí wọ́n ṣe táwọn professor aláró àti Dr aláró ń gbà àti Dr Ibrahim ọmọ bàbá tí wọ́n tí wọ́n ṣe àtúnyẹ̀wò ìtàn bàbá wa ti ṣe ń jọ yẹn mo díẹ̀ translation yorùbá ẹ̀ ni mo ń kà yìí directly o hmm? so eh, kí ni o korúkọ àwọn àfáà méjèèjì yẹn eh, mo ti dárúkọ wọn náà dájú ma translation yẹn so àwọn yẹn ni òun ni mo ń kà o direct ṣùgbọ́n a lè tún náà ọlọ́ni wà lẹ́n ẹjẹ́ káàkà bó ṣe wà ń bí ọlọ́ni fàlátẹ̀mílù kúlàlìmẹ́ìlì ẹ má ṣe pọ̀n síbì kan ní pípọ̀n pátápátá fàtàdàrú ha kí ẹ ti kí ẹ sì fi ibẹ̀ sílẹ̀ kalimu alákọ̀ bí ẹni tí ń bẹ ní àdédé <laughs> yorùbá yìí lágbára àbẹ́ẹ̀kú ìyẹn ni pé ẹ má fì síbì kan ẹ má pa ẹ má tẹ̀ sọ́dọ̀ obìnrin kan pátápátá débi pé ẹ wàá fi kejì lẹ̀ bí n tí wọ́n fi kọ́ mo rò bó ti yé wà ń tùsùlẹ̀ hò wà tẹ́tẹ̀kù tẹ́ bá ṣe àtúnṣe tí ẹ sì bẹ̀rù fa iná láàká ẹnàgọ̀ fún ọ̀rọ̀ ìmọ̀ dáadájọ́ ọlọ́run aláforíjì aláàánú mo rò bó ti yé wa tó áyà ilé jẹ́ ká mọ̀ pé ibẹ̀ lọ́kàn ó mọ̀ pàtí ṣùgbọ́n kí tó wá ṣẹlẹ̀ ni pé àwa nítorí pọ́kàn ń fà sọ́dọ̀ ẹni tó ní ìsìnlẹ̀ láti wá pa ẹni tí ò ní ìtìtì bọ́lọ̀ ń ṣe dáa ni a máa kọ látọ̀tún kọ́ ni bàbá kan sọ fún ọkọ ọmọ rẹ̀ tó jẹ́ obìnrin ó wá fẹjọ́ sùn ìgbà tó dé ṣègbọ́n wá ní ibi táwọn wò kù dé nìyẹn báwọn wò yókù ẹ̀gbọ́n yorùbá ṣé Yorùbá yẹn ò tí kì ọmọ ìyàwó rẹ̀ ń ṣùgbọ́n báwọn làwọn ń bọ́ wò tẹ́lẹ̀ ibi táwọn wò dé nù báwa wò yókù ibi táwọn tọ́jú ẹ̀dẹ́ nìwọ náà tọ́jú yókù iṣẹ́ tiẹ̀ náà ti dojú ṣe ẹ̀ ìgbà tó wà ń bí náà ní ẹjẹ́ ń sọ fún fabọ́ dálẹ̀ nu máa tún sọ fún lọ́lọ́run èrò tí mo wá ń sọ èkéé ṣe jàgínní jàgínní fẹ̀yìn obìnrin ọ̀gbun o pẹ̀lúgbẹ́lómi yọ sọ fọ́kẹ̀ a ti gbọ́ ní ọmọ àti lónìí pé wọ́n nípa tilẹ̀ ń ṣọ́ọ̀bù ẹ máa jókòó sí yàrá wa ọlọ́run kó ṣàánú wa ọ̀rọ̀ yẹn yabọ̀ tó dáa ìsọ́sọ́ ara tí prógámù yìí wà fún gangan yẹn káyẹ̀yàn káṣàlàyé tó eléyìí fáwọn ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni kò lẹ́kọ̀ọ́ kò ní gánú gẹ́gbà tí ń sọ fẹ́yìn obìnrin náà pé jẹ́ ìta abádébẹ̀ gangan ni wípé ìmọ̀ ó dọ̀rọ̀ èèyàn pàápàá fún ìjọsìn jẹ́ gbogbo tó bá ti ń kàn lèyàn gbọ́dọ̀ nímọ̀ ìjẹ́jẹ́ bó jẹ́ pé ọkùnrin tó bá fẹ́ níyá ju ìyàwó kan lọ gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀yàn ṣe ń lò pẹ̀lú obìnrin méjì mẹ́ta mẹ́rin ẹ̀dẹ̀rùn fáwọn obìnrin wọ́n ń jowú èyí tó mọ̀ ìpẹ́ ń lọ sọ́dọ̀ yẹn yóò tún múra sí ìmọ́tótó tààrí ẹ̀ǹpá ṣe tẹ̀síìrì sọ́tù tààrí yẹn ní ọdún kan ó máa ń dùn mí tòde mi ò rí ẹ̀yẹn mọ́ ẹjọ́ ká bá rẹ̀ tó lè rí ọ́díò yẹn because I don't think I can reproduce that tààrí again in that form mi ò rò pé mo lè rí ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ but I treat it in detail ìgbà yẹn la treat bàbá méje ọmọ méje bàbá méje àbí mi mọ̀ bóyá ó dà pé fóònù gan ò tí ì kọ́ mọ́ báyìí gbà náà. ó ní iye àwọn tó ní fóònù yìí gbà yìí but if i consider audio tẹ bá rántí àwọn asbábù nùzùl tó ṣokùnfà áyà yẹn kìí ṣe ẹyẹ ọ̀kan ọ̀kan nínú àwọn asbábù nùzùl rẹ̀ ní tó fa sísọ̀kalẹ̀ áyà yẹn ó ní ó ní tí ànábì mú ní yàrá ọ̀kan náà àwọn ìyàwó ẹ̀ adárúkọ ìyàwó yẹn gbà ń gbẹ̀ tí Aisha àtàwọn obìnrin kan tí wọ́n wá kọ̀ǹpá tí wọ́n fẹnu kò lórí pé fánàbí bá ti jáde àmọ́ gbẹnu sẹ́gbẹ̀ẹ́ tó bá ń bá wa sọ̀rọ̀ pé ó ń rùn ẹnu ẹ̀rùn tó bí mo ṣe sáyẹn sí àwọn obìnrin tó ní ẹ̀hẹ́n àwọn àìsàn náà ń dédé kẹ́ìdù wà lọ́dọ̀ obìnrin àwọn àfáàtì ẹ̀ sọ pé ète ti àwọn obìnrin ó ju ti ṣàìtàn lọ wọ́n dẹ̀ mẹ́rin wá nù inna kẹ́yìdà kún ná àrín ni ní etí ẹ̀yìn obìnrin ó tóbi nínú Yusuf ṣẹwárí táìṣà ṣe àtàwọn obìnrin ẹ̀wọ̀n ò parọ́ mo rò bó ti yé ṣẹ́ rí oyin yẹn wọ́n padà sọ wípé àwọn àfọ́ọ̀mítẹ̀ pada si wadi pe ṣàfẹ́ oyin tó bá jà àsìkò mọ́ngò sí ẹ tó bá lá oyin tó dẹ̀jẹ́ orin ọ̀yìn dínà ó lè sọ pé kìí ṣoyin ọ̀rìn dínà yóò rò pé ṣúgà á máa dùn mẹ́rin mẹ́rin mẹ́rin torí pé àwọn oyin yẹn mọ́ngò wọn jẹ bítà ọ̀nì wà láwọn ibì kan ní ṣákí ńgbà kan ni mo máa ń sẹ́ndì pé gan àwọn brọ́dà tó ń sin oyin wọ́n máa ń fún mi ní wọ́n máa ń fún mi ní ẹ̀bùn oyin wọ́n á ní bítà ọ̀nì lélẹ̀ wọ́n á bí wọ́n pé kí ló ń jẹ wọ́n ní ẹ̀gẹ́ làwọn eléyìí jẹ igi ẹ̀gẹ́ àtẹ̀sù ẹ̀ ibẹ̀ ni bí àìsàn yẹn wà tí àti àwọn máa ń gbin ẹ̀gẹ́ tó lè rí bí wọ́n bí almost hundred hectares wọ́n tó tẹ̀léra wọn lọ bẹ́ẹ̀ torí ilẹ̀ pápá níbẹ̀ yìí tó wọ́n ní eléyìí yàtọ̀ tó wọ́n ní àwọn oyin yẹn inú oko kan ni wọ́n wà bóyá méjì fáàrù wọn pé kìíní yẹn èso tí wọ́n jẹ yẹn ní òórùn kan òórùn yẹn máa ń rìfẹ́tì inú oyin yẹn náà ìyẹn làwọn capitalize lé lórí so anábì sì ẹni tó kórìíra ọ̀run ṣe bá sọ náà sọ̀rọ̀ láàrin ọ̀sánkẹ́ tó bá ti jẹ sáò àlùbọ́sà áyù kó má ṣe kí ni kó má wá sí mọ́ọ̀sì a kí ló dé tóun bá ti jáde oyin lòun lábẹ́ láwọn ilé ìgbé òun ò ní ńlá oyin mọ́ tọ́lọ̀ lima to ma àhàlàlọ́ ulak tàbítàbí mardata azuwajik èé ṣe tó ń sọ bí ó fẹ́ sọ dé ìwọ̀ fúnra rẹ̀ nítọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ fún ọ nítorí bóun ó fẹ́ fi wájọ̀ ní àwọn ìyàwó ẹ̀ yọ̀dà pé kan náà àwọn àtìbábù nùzùl kìí ṣe ònìkan ò kìí ṣe ònìkan àdébẹ̀ náà padà iṣẹ́ aláàánú síra Muhammad Mustapha al-Jibali Muslim character tẹ́lẹ̀ abájẹ́díka nínú quest for love and mercy níbi alákọ̀ọ́kọ́ anyway ṣé ń gbọ́dọ̀ tí mo sọ sóò mo fi yẹn ń ṣàlàyé pé kò ju báwọn aisha ń parọ́ sọ ẹ̀yin obìnrin ti sí ẹ̀yin lè parọ́ tó lẹ́lómi sọ pé ìbáwọn aisha náà wọ́n parọ́ jọ́nà wọ́n lẹ́nu ànábì rún ún òórùn yẹn wà ń bẹ̀ lóòótọ́ but wọ́n lo they capitalize on it ètè obìnrin yẹn wọ́n lo òórùn yẹn ní àtẹ̀gùn láti má fẹ́ jẹ́ kí ànábì lọ́mọ ńlá oyin yẹn torí pé bá nàbí ìdé ńlá omi yẹn ó wá ń pẹ́ ju bó ṣe máa ń pẹ́ ń dẹ̀ tẹ́lẹ̀ lọ toró ti ń ròyìn yẹn lá sọ ọgbọ́n tí ò bá ti lá oyin yẹn mọ́ jẹ́ pé àsìkò tó ń lò ìpè àgàlàmọ̀ ìjáde ẹ mọ́ gbàgbé tí mo bá débẹ̀ bí mo bá débẹ̀ pé obìnrin sáàmì ọ̀tẹ́ ìmọ́tótó yẹn ló fi mọ́kọ mọ́lẹ̀ yóò tún máa lékún nínú ìmọ́tótó mi so irú obìnrin náà ibi táwa fẹ́ lò fẹ́yìn ń mú un sìn ni pé ìgbàfẹ́ bá ti wá mọ̀ pé ọ̀bùn yẹn lọkọ yín ń sá fún ẹ̀yin náà ẹ̀kọ́ra yẹn mọ́ yọ̀bùn mọ́ tó bá jẹ́ bí èkó ó rọrùn ju bí díẹ̀ torí pé àwọn kan wà tó máa ń báyàn tún léṣe ibi rọrùn láti rí ẹ̀dí wọn báyàn tún wà dáadáa you can use your money owó ààrẹ kí wọ́n máa bá ẹ fọ tọ́ílẹ̀tì fọ gbogbo ẹ̀ kí wọ́n máa bá ẹ páàkì pampasì ọmọ ẹ̀ kí wọ́n máa bá ẹ yes ma ẹnìkan nídìí ẹ̀ mi mọ̀ bóyá ọ̀rọ̀ mi jẹ́ ìgbọ́n tí mo sọ yìí kan tó hàn bí èkó wọ̀nyẹn ó easy ó lè lo owó ààrẹ àwọn aṣọ ẹ tó ń rùn fún wọ̀nyẹn tọ́mọ ti tọ̀ sí àtiwọ́ gangan tó ti làágùn sí ẹlòmí òkín kíyèsí pé òun ní bọ́dí odò tó bá wọṣọ òórùn aṣọ ẹ̀yìn á ti máa rùn fún un kò dẹ̀ ní mọ̀ tó bá lọ dìmọ́ pẹ̀ọkẹ̀ aṣáàrà fọ́ ọgbà lẹ́yìn pẹ́pẹ́ ó ti pè lọ ó lọ sí pálọ̀ á lóun níṣẹ́ kan tó ń ṣe lórí tẹ́ẹ̀dì lọ́fíìsì kò níṣẹ́ òórùn ara ẹ̀ ló le tó bá dẹ̀ ní kò ń sọ ẹmọ̀ embarrassment a máa wo bá kìí kódà àti obìnrin míì ti sọ pé wọ́n náà obìnrin àmọ́ ẹm pé kí la sọ nínú àwọn ẹ̀kọ́ sóràtúlẹ̀ eh, kọ́làm lónìí a ní kóbìnrin mọ́ burú obìnrin tó bá burú ọkọ ẹ̀ ò lè sọ fún o dé obìnrin ní ilé wa máa wòye pé wọ́n ti ń sàsọ́kọ ohun pásàsì tí wọ́n ní ẹmọ́ ìṣàkábẹ̀ adáhùn ṣẹ̀rí póhun ti ń rùn sí yín so tó bá dẹ̀ ń gbọ́ wà sí àwọn àfáà tó máa ń ṣàlàyé nípa alámùlìjìn alámùlìjìn wà ṣẹ̀yàtín ìgbésí ayé àwọn àlìjànú àtàwọn èlèṣù ẹni tó bá ń gbọ́ dáadáa yóò rò yí pé bóyá àṣàsí kan ti mú ọkọ òun wọ́n ti lo idán kó kórìíra òun pé òun lòun fi ń rùn sí i particularly bóyá àwọn tó ń ṣiṣẹ́ lọ́fíìsì bóyá wọ́n transfer tí wá lọ́fíìsì ní òtí dọ̀gájẹ̀ àwọn ladies tó ń wá ogun wọn ló ń lo perfume bí oòrùn yẹn tí wá ń bá lára mu tó bá ti dé láníyàwó oòrùn sí so all these things we look at it very well kò sọ ní wọ́n ní kóbìnrin má lo perfume kìí ṣe bí tinú yàrá fọ́kọ o perfume tó rún ẹ̀dá lọ́wọ́ wa ara rẹ kó fi rà o competition nìyẹn ìyẹn là ń pè ní healthy rivalry it's not it's not easy one ìyàwó tí wọ́n fẹ́ lé ẹ lórí áfíìsọ̀ ni àwọn ọmọ tiẹ̀ wà á mọ kùrán ká ìwọ ló lùsùn náà gbogbo ọgbọ́n tó fi lé mú tí ó fi há kùrán fáwọn ọmọ ìlókù ó yẹ kó ṣe kó ẹran kó fún kó si ọbẹ̀ tí ẹ́ ilé dáná fún ìyàwó ẹgbẹ́ tó fẹ́ kó káwọn ọmọ ẹ̀ tí wọ́n fi ń hákùrán yẹn lọ bá dáná tó kàn ó níná kàn bọ̀ tó ní kó filẹ̀ ẹ yóò sọ di iṣẹ́ mi kùrán fi ń ọmọ ẹ ń kọ́ ṣiṣẹ́ yẹn sódà lóòjọ́ ìwọ náà lè wà àwọn tí wọ́n di ju òrùn lọ ní bàbá àtìyá yẹn tí wọn ládé wọ́n wà wò pé àwọn ò lẹ́tọ̀ọ́ sí iyì táwọn gbà lónìí lọ́jọ́ gbèlè wọ́n àmọ́ béèrè láwọn mọ̀lẹ́kà pé kí la ṣe tẹ́ ti pọ́n wa lé tó báyìí wọ́n ọmọ yín tó há kùránì sórí yẹn tó ń kà tó ń lò yẹn ẹ̀pọ̀n yín lé so yẹn ni ó máa wò ó pé dáná fún ìyàwó pé gẹ́gẹ́ bí àṣà Yorùbá ni ó ń dáná ẹni kò sí so mo rò kó díẹ̀ so ìyẹn wà á máa ṣe nítorí pé fẹ́ dé adé ògo yẹn lójú alkiyama i have had cases but mi ò tí ì rí ẹni yẹn sójú mi ìdáàmú mo kàn gbọ́ ni ọkọ ẹ̀ ó máa ń ṣe wàhálà láti kó àwọn ọmọ ẹ̀ lọ sí tàfíìs láti hákùrán ó wá torí ẹ̀fẹ́ torí tí ìyàwó ìyálé yẹn ni o ó wá lọ fẹ́ obìnrin tó jẹ́ áfíìsọ̀ kó jókòó sílé kó lè máa tẹ́ẹ̀kì àwọn ọmọ yẹn ìgbà tó tèkì wọn díẹ̀ ó wá sọ fọ́kọ̀ ó wá mandate pé àwọn ọmọ ohun ò ní kọ́ lọ́dọ̀ ìyàwó yìí bódẹ̀ ṣe ń kó wọn lọ yẹn láràárọ̀ ni kó máa kó wọn lọ ọkọ wa máa ń ṣe wàhálà yẹn tí wá fẹ́ pọ̀ jù láti torí ìgbà tí wọ́n á ẹ̀ ló ń fi gba kí ọlọ́run ó parí nìyẹn so kí ló dẹ̀ ṣe obìnrin yẹn nínú èrò tèmi ní tó ṣe obìnrin yẹn ní èròǹgbà tèmi jẹ́mọ́ ó ní pé ó ń wò pé obìnrin yẹn ó máa ń ṣèrè gúnlé òun lórí ń jọ wájú pé òun ló ń kọ́ ọmọ rẹ̀ ń kúra ó là fá àwọn ọmọ ò ó tán iṣẹ́ ṣẹ̀tọ́ nìyẹn o ọlọ́run kó là wá ń bẹ̀ o so nítorí àsìkò we are stop we are stopping here àmúdẹ̀ ah, tí mo fẹ́ parí program I will, I will close it by next week we start our normal human so let me go gbogbo nǹkan náà kọ́ la lè wọ́n ní a woman you are a mother teacher billions of generation àti sọ yẹn níjókòó tó lọ so you influence your society àti sọ ọlọ́run kó ṣàánú wa so wọ́n á you, you practice sunnah action, Quran. The prophet said, recite the Quran for it, become as intercessor for it, for, for his companions. Hmm? Ikra will Quran, Ya'ati, Shafi'an, al Likiyama. So the Quran is one máa wá No olùṣìpẹ̀ al Alikiyama Forget kíni? The ashabi fún àwọn to ń ka Quran. Ó wà ní sọ́yìn Muslim. Zikri, máa rántí Ọlọ́run, fatkuru ní

torí náà ọlọ́run ṣàánú wa so wọ́n ní practical step for consistency àti ìdíbẹ̀ practical steps àwọn tẹ̀tìdík alẹ́kùtùwátú àtẹ̀tìdíkìyà lè kí ni o lè ìsìkọ́ọ̀mà alẹ́kùtùwá àtẹ̀tìdíkìyà lè ìsìkọ́ọ̀mà àwọn practical steps for consistency ìgbésẹ̀ tó ṣe é fojú rí láti dúró ṣinṣin lórí dáadáa one daily Quran máa ka Quran lójoojúmọ́ even if one page just for ten minutes wọ́n ti bá wa gírèdì Quran pé tí ẹ̀ bá fẹ́ ka péjì kan yóò lò ṣẹ́jú mẹ́wàá ó lè ka tán page page méjì la lè lò a lè máa ka péjì kan lójúmọ́ tàbí ká máa lo ten minutes per day ká fi máa ka Quran ẹ̀yí iṣẹ́ gbọ́n nǹkan tí mo ń sọ wọ́n ní tó bá fẹ́ ní ìdúró ṣinṣin lórí àwọn nǹkan tó bá tó ń taari nínú Ramadan yá fẹ́ kó wà lára wa wọ́n ní ká mọ̀ ka Kùrán lójoojúmọ́ ó wá ka Kùrán wọ́n ní ká mọ̀ ka péèjì kan lójúmọ́ bí mo ṣe wá sọ péèjì kan yẹn ó máa pọ̀ lójú ẹlòmíràn ló dáa máa lò ìṣẹ́jú mẹ́wàá nídìí Kùrán everyday wọn ò sọ pé láàárọ̀ lọ́sàn-án lálẹ́ o wá àsìkò kan ten minutes ó kà tàbí lójúmọ́ mo gbọ́dọ̀ lò ten minutes ṣùgbọ́n èyí tó máa rọrùn jù tí ò ní jẹ́ ká mìsì ẹni pé ó ti ní àsìkò táàmù fi lò ten minutes bóyá láàárọ̀ ká tó kí ṣubú ì bóyá nígbà tá a bá kí ṣubú ìtàn bóyá nígbà dùhà bóyá ká tó kí zur bóyá ẹsẹ̀kẹsẹ̀ tá a bá kí zur ìtàn bóyá lẹ́yìn asri bóyá tá a bá ti kí mọ́gírì àbí ká tó kí like that ká ṣàrìtọ̀ àwa ten minutes tó bá lè ka péjì kan ó rí pé nígbà tó bá yá èyàn máa lò jù bẹ́ẹ̀ wọ̀ká dún ní mẹ́ are we going to do that should I ask you next time I ask whether you have started ṣé kí n béèrè ní wọ́n máa dùn bọ̀ bóyá ẹ ti bẹ̀rẹ̀ àwọn tó bá fẹ́ kí n béèrè lọ́wọ́ àwọn ní wọ́n máa dùn ti bọ̀ I will give a list here màá múwèé kan sheet kó kọ orúkọ ẹ pé ustaz tó bá di wọ́n máa dùn tó ń bọ̀ ẹ béèrè lọ́wọ́ wa àmọ́ dárúkọ yín ẹ bá pé one thousand ẹ́ but what are we do me ní pè yín kini yẹn mo ti fẹ́ implement yẹn gbà kan gbà tá à ń sọ̀rọ̀ tàjú à ń pè ní checklist kí ni mo pè I, I not do it today I will bring a checklist a checklist you will do it bóyá màá try to design checklist yẹn ten minutes Quran per day. so wàá máa máàkì ẹ̀ daily were you able to do it let's continue regular prayer improvement focus on khushu concentration ìyẹn regular prayer ni àwọn sọ̀làwátìlẹ̀ comes àwọn ìrun márààrún àsọ̀làwátìlẹ̀ comes àwọn ìrun márààrún yẹn wọ́n ní ká máa lékún nínú ẹni tí ìrun wa ó máa dá sí focus on khushu concentration wọ́n ní ká mójútó ká máa fi kẹ́ni wá máa wà lórí ìran Usama wọ́n ní kẹ́mi wá máa wà lórí ìran àlìkí ló dé tí mo fi dárúkọ ọba ẹ̀mọ́ wà bá mi lẹ́yìn ètò torí kò ń tajà kéèyàn máa kí súnmù ìlọ ẹ káàárọ̀ o abẹ́ra pámpáàsì o kò fi ń tà tó sì tí ìjọba ìkẹrù síta alájà ìkáàrọ̀ wá fẹ́ o ẹ̀dàkà ìtètè dára lóhun jọ́sí nìkan o lọ́gán ó fẹ́ sí lórí ìrù báyìí ní o ẹlẹ́à abẹ́ lọ́ta o ẹlẹ́à yẹn kan wájú lé tó fi ń dáhùn abẹ́ kò sì síná láti ọ̀sẹ̀ méjì sẹ́yìn iná wá dé lóru làwọn náà fi tètè gbé wá láti wá lọ ìwọ náà pé ah kí náà tó lọ torí epo tí wọ́n petrol tí wọ́n elélépo elélẹtírísítì iná sì wá dé ilé yóò dẹ̀ ní mítà constant money lẹ́ máa ń san ẹ̀ ní mítà prepaid yẹn so lóṣooṣù ṣé ten thousand ni wọ́n gbà lọ wáńkà rẹ̀ ní ìsìn lóṣooṣù àbí fifteen thousand òun ni wọ́n gbà per month olóná olóná jẹ́kẹ́mì náà sáré lẹ́lẹ́ àẹ́dàkùn ẹ̀tẹ̀tẹ̀ apá ń pọ̀ díẹ̀ o afẹ́ ìdí kàrà láàárọ̀ ẹni ẹlẹ́ àẹ́tẹ̀tẹ̀ dámilọ́ àwọn èèyàn ti dúró nídìí àkàrà o tó rírun ìjọ ń sọ gan so what is the way out think about it yourself nínú rẹ̀ ni wípé kò sí ọjà títà ní ìṣáájú aago méje You, can write market àbíkínlẹ̀pẹ́ buying and selling starts from 7 a.m. títà àti rírà bẹ̀rẹ̀ látàago méje níhìn tó fi lẹ̀ mọ́ bẹ̀ gbogbo èèyàn tí gbogbo ló lọ́bẹ̀lẹ̀ kò ní tí ṣọ́ọ̀bù dáago méje tó dé ìyàgò méje buying and selling starts from 8 a.m. here títà àti rírà tàbí káràkátà bẹ̀rẹ̀ láago mẹ́jọ tóun ò ní wulẹ̀ wá ń ló ìdọ́lẹ̀ àwọn ẹ̀dá ìyẹn lọ́wọ́ ní kéèyàn méjì rárá kò sọ bẹ́ẹ̀ <laughs> tó bá wà ní ṣọ́ọ̀bù lọ gbé sí ní kí l'orúkọ ẹ̀ ní garage kí ni wọ́n pè mọ́tò ẹni tó wọ mọ́tò ń ní gbé e. pé adó kìíní kan wọ́n máa ń gbélé lórí tẹ́lẹ̀ wọ́n máa ń lo àgbẹ̀wọ́ adó adó adó ẹ̀rọ wọ́n ti gbélé lórí ìkẹ́rẹ́ gbogbo ẹ̀ wọ́n ti gbé sí ìwọ náà lọ gbé sáńbọ̀dù yẹn tó bá ti kí zur in progress do not disturb caution zur in progress do not disturb fi yóò bá sí ṣọ́ra àyílà ń lọ lọ́wọ́ a kò fẹ́ ìdílọ́wọ́ àìlà ń lọ lọ́wọ́ ó ti gbé síwájú òun kírun ní ṣọ́ọ̀bù tí wọ́n bá ti dé tí wọ́n kà wọ́n jù tó bá ti kírun tán gbé soundboard yẹn tún gbé wọlé tó bá tún ti dà lásàrì caution do not disturb as we in progress gbé síta wọ́n ti rí lẹ́nu ọ̀nà tó ti yẹn máa kírun ẹ lọ tó bá kírun tán tún gbé kúrò buying and selling òdìkejì ẹ̀tún yìí buying and selling resumes hmm, kò tún bá lọ so these are practical ways the practical way out mo serious o kódà tó á jẹ́ late because àwọn kan sì máa yọ ilẹ̀ ẹnu pé sáà ti bẹ̀rẹ̀ láàárọ̀ pé not yet ìfẹ́ ìyẹn lè gbé sílẹ̀ yẹn not yet eight o'clock come back by eight ṣe àfẹ́ ìyẹn kàn gbé sílẹ̀ bó ṣe ń bọ̀ níbi tó ti rá kanlẹ̀kùn ó ti gbé sí bàndà not yet eight o'clock come back by eight aago mẹ́jọ kò tí ìlú padà wá láago mẹ́jọ tí ó máa lọ i think because nípa pé ní alokutwa àtẹ̀sìdìkíyà practical step okay to maintain compensation ìgbésẹ̀ tí a lè fojú rí so ẹ jẹ́ ká try láti ibi ẹ̀yìn náà tún lè ronú sí sí kọ́ńplimẹ́ǹtì ọlọ́run kó ṣàánú wa o so wọ́n ní weekly knowledge circle rẹ̀ lẹ́ ń wáyìn ọ̀sọ̀ọ̀sẹ̀ máa lọ ààyè ìdánilẹ́kọ̀ọ́ attend consistently máa lọ gbogbo gbà ọ̀sọ̀ọ̀sẹ̀ yẹn títí sínú ìgbésí ayé ẹ pé tó fẹ́ máa ṣe nìyẹn yorùbá wá sí sunday àwọn míì saturday àwọn míì friday àwọn míì thursday àwọn míì wednesday àwọn míì tuesday àwọn míì monday depend tí ò bá dẹ̀ sí irú ẹ̀ nílùú yín tàbí ibi tó súnmẹ́ àwọn program wà online ẹ tó wáyé pé èbó ló láìka abúnásìrù máa ń ṣe online wọ́n tíríìtì adábùlì mú fraud wọ́n tíríìtì oríṣiríṣi so that time ó ti jí ó ti jókòó tì ẹlòmí ò dẹ̀ láìkí online fraud kódà kó máa wo fíìmù ẹ̀ ó fẹ́ rẹ̀ nìyẹn physically but kò sírú ẹ̀ ládùúgbò yìí kò sí ìlú yìí tó wà lù àwọn bíbí àmì àsàlátù kan mọ́ jó ni lọ́pàá bá fojú kà náàbì ìjọ láó mọ̀ jó ayọ̀ láó mọ̀ yọ ìjọ ẹkùn ókàn ní gbogbo yóò kàn dìde ní tàbárí tàbárí mú àwa tó tí èsì ẹ tó kọrin yẹn kìí ṣò ni mò ń bú orin yẹn kàn wá sí mi lẹ́nu ni wọ́n ni sincerely ní ìbú wọn ìfà nínú àwọn èèyàn tẹ́ ní appreciate because wọ́n pè kíní kan ní socio historical and sociocultural cultural antecedent kí ni mo sọ yìí historical and sociocultural cultural antecedent ó lè yán máa wò kó nígbà míì kó tó lè mú ìdájọ́ wá ó dájú bàbá MSS the first record tí wọ́n ṣe ṣe àpé wọ́n bá ní MSS ní ayé Bọ́lá Ìgè that is between seventy nine and eighty three wọ́n ban mss bọ́lá ìgbé ban mss báwo làwọn ọmọ yẹn ṣe fẹ́ enlighten àwọn parents kò dẹ̀ sí social media báyìí ìjọba ló dẹ̀ ní rédíò àti tẹlifíṣàn. no mss ni wọ́n bá ń mss gangan ni wọ́n bá ń kò gbọ́ tó ní mss wà ní ipò ara o ẹ̀mẹ́sẹ̀ẹ́sùà ní ṣókótó gbogbo ìpínlẹ̀ lẹ́mẹ́sẹ̀ sọ pé wọ́n bá ń di rẹ̀ ìsìláàmù ẹ̀sìn aláfíà ọ̀rọ̀ ẹ̀sìn yàtọ̀ fún tó ṣèlú mùsùlùmí kì í ìfàjàngbọ̀n ìyẹn ò sọ pé kàgbágbákúgbà mo rántí náà àwọn tó secondary school ṣẹ́ṣẹ́ ẹ̀yẹ́ ń gbà ní àwọn tó tún tà wọ́n tún àrẹ́sì wọn so wọ́n ń yọ ọ́tà ní kíní ẹ̀ kàn gba gbogbo ìlú ni you know as at their level those students do they have the knowledge of kíní ìdájọ́ Islam lórí orin they don't have it now àwọn kan ò pé kí làwọn lè ṣe ṣàpọ́n wá padà bá ní orin inú MSS jẹ́ when the knowledge came lórúkó díẹ̀ wọ́n sọ pé ẹ̀yin bàbá wa ẹ má fi wá sí ilẹ̀ òfin òfin òfin ìlú wa àgbà káṣẹ́ sí kẹ́sì mọ́sọ́nà aláyílùkọ yìí jẹ́ ní àwọn yíò bá sẹ́ǹsọ̀ iná níbàdàn nígbà yẹn àríṣekọ́lá ó máa ń sponsor singing competition ní Agodi lẹ́ntì tàbá ti ti yìí dìde bá lọ́wọ́ ní àwọn fibrosis àwọn yíò bá angina oríṣiríṣi So the point I'm making is that there was a problem then, and they were trying to solve that problem. And that is the level of the socio-cultural problem nígbà yẹn. ọmọbìnrin mùsùlùmí wọ́n lọ ń fẹ́ kiri yó wọ́n dẹ̀ pé nínú tó àtráàtì wọn ni orin yẹn àwọn wọ́n wá yí orin yẹn sí ti mùsùlùmí ṣó kò dẹ̀ sí nọ́lẹ́jì pé orin èèwọ̀ ni fún àwọn ọmọ wọ̀nyí àṣà that time ṣe pé ní ìsìn and means la wá ń based on our level of uh, knowledge tomorrow na àwọn nǹkan wà ti ṣe lánàá gan irú ní school sí university wọ́n máa ń time exam bá ti tó náà gbogbo àwọn muslim àwa sí mosque wọ́n bẹ̀ hákùrá àwọn apin kálukú àkà wọ́n wá ṣàdúrà létà làwọn àfáà sọ gbogbo but as at that time àwọn ìyẹn ló jẹ́ àfá mẹ́ that is what they know that's their own fatwa ṣé ògún lẹ́nìkan lọ́mọ ẹbọ ni ọ̀wọ́ I'm not trying to justify their action but I am trying to caution anybody who wants to blame them ah, ọlọ́run kó ṣáàfi yé wa o bó ṣe yé mi lèmi náà ń sọ yẹn èmi náà lè ṣí o tí n bá ṣí kọ́lọ̀ foríjì mi o wallahu a'lam so ṣe ti gbọ́ attend consistently mọ́ wá déédéé díkùrù mọ́ní ànífín àbkar simple but powerful ìrántí ọlọ́run ará àjùrọ̀lẹ́ kò níra náà àwọn ohun ti tẹ́lẹ̀ wọn wé fi ṣeré torí alìmàsùrọ̀tì kan tí wọ́n rìlíìsì nígbà yẹn ṣe rántí alìmàsùrọ̀tì àwọn ohun yẹn dò ní alìmàsùrọ̀tì yẹn wọ́n kà wọ́n kà tí ìsìn ìwòsùn alìmàsùrọ̀tì yẹn náà àwọn àdé àdúrà tó bá súnà mú nìyàn ṣùgbọ́n náà ti débi àsàlátì wàhálà àbínà àìrẹ̀ wàhálà sàádàtìnà àbíbákiri wà umar wà usman wà ali wà alìfẹ́yìn wíkiri kan gbé wọ́n dẹ̀ gbìyànjú wọ́n gbìyànjú kí ní kéṣẹ́jì yẹn ó gba gbogbo àwọn fọ́zùlù àti ó gbà lẹ́nu àwọn èèyàn wallahu a'lam so i think finally good company stay close to sisters who remind you of Allah ecology in good àwọn obìnrin tí wọ́n rán yín létí ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n máa ń rán yín létí dáadáa tó yẹ pé bá wà lọ́dọ̀ wọn dáadáa ni wọ́n mọ̀ gbẹ̀yìn ló ń gbẹ̀ ní wọ́n mọ̀ ṣe ń lójú kòkòrò láti ṣe ọ̀dọ̀ wọn ní kẹ́ máa ń lọ àwọn obìnrin tẹ́ pé bá ti dọ́dọ̀ wọn bí kẹ́ máa wo Nollywood bí kẹ́ máa wo Africa Magic ṣó ti yé bí kó mọ̀ gbórin mo sọ̀rọ̀ ọmọ kan tí mo rí lórí status yẹ this update tó bọ́ sì mọ́ rúlẹ̀ tó ń jó òun àtàwọn ọmọ ẹ̀ yes now ní tiktok kí lẹ wí ẹlẹ́hàn ẹ̀ dáadáa bọ̀tẹ́lẹ̀ èmi tí ẹ̀wà tún mọ̀ ọmọ yẹn gan fúnra mi so mọ́ wò pé why I've not talked to her anyway kéṣọ́ nìkan àwọn èèyàn pọ̀ o ní tó fa ni pé ẹlòmíì gan ò mọ̀ kó rọ́ǹkì o kò tajà ó kàn gbé sáǹdì tó dẹ̀ ń jó kò tún wá ṣe àwọn orin kíní orin àwọn hip hop gidi olófíìsì so ọlọ́run kó ṣàánú wa so ibẹ̀yìn ládàá dúró sí so sisters umu never underestimate your role a righteous woman can reform a home shape a generation but it e starts with yourself your sincerity your connection with Allah ǹjẹ́ gbọ́ yóò èbó tí mo sọ yẹn ṣé gbọ́n tí mo sọ èyí tẹ́ ń discuss ọ̀rọ̀ tí mo sọ yẹn ṣe gbọ́rọ̀ mi tí mo sọ ń sìn ṣé kí n tún kà mo mọ̀ pé ẹ̀gbọ́ mo ní finally never underestimate your role as a Muslim woman a righteous woman can reform a home shape a generation change a community but it e starts with yourself your sincerity your connection with Allah subhanahu وتعالى والله كشان واو سو إخوات الكريمات لا تجعلنا رمضان الذكرى بل اجعلناه منطلقا تمسكنا بالقران والعلم والاستقامه انجلش بموتو ياتي تو الله واو الدوال الختامي اللهم تقبل منا صيامنا وقيامنا اللهم ثبتنا على دينك اللهم ارزقنا علما نافعا وعملا صالحا اللهم اجعلنا من آل القرآن الذين يتلونه حق تلاوته اللهم أصلي بيوتنا ودرياتنا وقلوبنا ودرياتنا، اللهم أصلي بيوتنا وذرياتنا وقلوبنا اللهم بارك في هذا المجلس واجعله مجلس خير وهدى آمين Oh Allah, save from us our fasting and standing in Ramadan. Oh Allah, make us steadfast upon your religion. Oh Allah, grant us beneficial knowledge and righteous action. Oh Allah, make us among the people of the Quran. Oh Allah, rectify our homes, our children, and our hearts. Oh Allah, save from us our Ramadan. Oh Allah, make us steadfast upon your religion. Oh Allah, grant us beneficial knowledge and righteous actions. Oh Allah, make us among those who listen to speech and follow the best of it. Oh Allah, bless this gathering and make it a means of guidance for us and our family. Amen. Hello to see you, Bali. Rabbana, atina fi dunya asana. وفي الآخرة حسنة وقنا عذاب النار السلام عليكم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته. أجمع بنومي